How many people have seen that account Let me see. Mm. I like tí send the láàárọ̀ You jẹ́ kémi fún wọn I like Alájẹ send money, send money, send money let me check how many people tẹ́ ẹ̀ báyìí be ì pé one thousand wà ní fún I want to, you have to be at least ah uh, how many people have sent money have sent account now baba look what you're doing now ah how many people Oh, there tiẹ̀ be ì hundred only ninety something people have sent account number so you have such numerous friends I ah, àwọn ọ̀rẹ́ wèrè. <laughs> <laughs> if you are not, you better inform yourself now. Inform yourself. Those of you who are forming on Facebook that you you say you have money, that I can even pay your mother, You can pay, I can, yala yanipa. Okay? Tell all of them now to send account number because I want to pay money for their rent. I want to help them to pay rent now. Shoji Àti yanyaka adete. Ẹ̀yin yanyaka ẹlẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ ìjàpá. Tell your mother that he has that èékánná ẹsẹ̀ èékánná yẹn tó rí wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹsẹ̀ ìjàpá. Okay? Call your mother also to send account number. I want to give you because the money that Alhaji send this money. I want to send It's not pastor. It's not my pastor friend that send this. So it's Alhaji that send it. Alhaji, Al <laughs> Alhaji, let just be guessing. The Alhaji that send it. It's Alhaji that send money this morning. So They even said they want to give me one husband in Canada. I don't want husband on Facebook. Okay? Uh-huh. I'm not a Facebook uh, eh, Olori Buruku. Oziye. Hmm. The money, how many of you have sent account number? Kò tí pé 1,000 ni. I sent this it's not even up to 15 minutes. How many? 22 minutes ago. And uh, people like kíákíá. Ah, oh, God. Wọ́n ò tí pé 1,000 ní twenty something minutes ago kò tí ì pé kíákíá ẹ ti ẹ send owó ẹ send account ẹ lọ pé yá yín ètò ká lọ́wọ́ àti ètò ká lẹ́sẹ̀ ẹ lọ pé aká ẹ lọ pé adẹ́tẹ̀ ẹ pé gbogbo wọn kọ́ wá gbowó ṣó ti yé yín ẹ pé ìyá yín aká ẹ lẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹsẹ̀ ìjàpá <laughs> we are want to <laughs> a fẹ́ fún yín lówó owó tí alájí send láàárọ̀ yìí <laughs> ẹ ṣáà ti mọ̀ ọ́ ẹ ti màlájì tó sẹ́ẹ̀dì owó ẹ lọ sẹ́ẹ̀dì ẹ lọ wá ẹ mú wá ẹ tètè ẹ ṣètè ẹ tètè ẹ sẹ́ẹ̀dì account number yín send your account number send your account number kí n tó sẹ́ẹ̀dì kí tó sẹ́ẹ̀dì account number yín ẹ dúró ilẹ̀ mi stand up ṣé bẹ́ẹ̀dì yìí ẹ rí ẹ wò ó bẹ́ẹ̀dì yàrá ọmọ mi fi tẹ̀tẹ̀ jẹ́ ń gbé kúrò lójú mi àti sí ẹ rí bíbá yìí yàrá ọmọ mi mò ń lò ṣẹ́rí this is my baby's room ó ṣe ó ṣe èmi mo bá èmi mo bá rọ́ọ̀fùn ẹ̀ bẹ́yẹn this is my baby's room ẹ fi bẹ́ẹ̀ di ọmọ yín wọ̀n wá olórí burúkú ìran wèrè ẹ fi bẹ́ẹ̀ di ọmọ yín wọ̀n wá ibi báyìí àwọn aṣọ tí mo ń ta aṣọ tuntun tuntun tó wà níbí báyìí nínú clothes ṣe rí àwọn bàtà tuntun náà ló wà níbí báyìí àwọn bàtà tí àwọn òhó wà lábẹ́ bẹ́ẹ̀dì torí yàrá yìí inú ilé yìí ó kéré gan ẹ má bínú gbogbo ohun tẹ́ bá fojú ẹ bá tẹ́ bá rí lẹ̀ tí bá rọ̀fù eléyìí aṣọ tí mo ṣẹ̀ṣẹ̀ ẹ rí pé lánàá wíìgì tí mo lò lánàá lélẹ̀ undis tí mo fọ̀ lánàá tí mi tí kò kúrò ńlẹ̀ lélẹ̀ undis mi pint ló wà mẹ́ba ẹ̀rí bedsheet tí mo ká kó lórí bẹ́ẹ̀dì mi àti blanket àtìkù eléyìí this is my coffee table ìyá yín ìyá ẹ̀ lẹ́sẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ àti bàbá ẹ̀ olórí burúkú tó ṣe irun bí wèrè yẹn olójú dúdú ó yá òun rèé ẹ̀yin tẹ́ pupa tẹ́ wá dàbí dúdú ó yá bẹ́ẹ̀dì tẹ́ ẹ̀mẹ́yìn ṣé àti mò ń lò nínú ilé ṣẹ́ tiri ẹ̀rí nǹkan tó dúró irú aṣọ ẹ̀yìn sìn kì í ṣe ẹ̀rí sìrókì tó wà lára kìíní òun ni Lizzy Anjorin máa ń so máa ra aṣọ yẹn ṣẹ́ tiri ó máa ń ó máa ń lò ó fàṣọ ṣọtiri ṣọtiri fáyà kí ni mi tí mo gbé tẹlifíṣàn mi sí tẹlifíṣàn wa ó ṣiṣẹ́ o ṣọtiri ó ṣiṣẹ́ o ṣẹ́rí àpò ṣe yẹn léèsì ni mo tún fi ṣe decoration aṣọ tí mo fi ṣe decoration kìíní ṣọtiri ni mo fi ṣe decoration kìíní ṣọrí ó wà expensive ṣẹtiri léèsì gidi ṣẹtiri kí ni wọ́n máa ń pe léèsì yẹn tó ń wọ̀ tó máa wọ̀ tó máa ṣe kìíní ṣẹtiri ó tún ní bíìdì kí ni léèsì yẹn o kí lorúkọ léèsì tí ìyá àbàdàn máa ń tà yẹn o ọ̀rẹ́ mi tán lè lọ nàìjíríà tí ó lè wọlé mọ́ gbèsè hmm. hmm. everywhere bó ṣe ti rí ẹ ti wo gíláàsì ilé mo tún ní gíláàsì kékeré ọmọ mi ò láìpẹ́ orúkọ báyìí o gbogbo inú ilé la fi ṣe mú bọ̀ hmm. ọmọ mi sùn ṣe ti rí ṣe ti rí ṣe ti rí ṣe ti rí ó gbé fóònù sẹ́gbẹ́ kan ló fi sùn ṣẹ́tìrì ṣẹ́tìrì yàrá mi lélẹ̀ this is my room ṣẹ́tìrì ẹ má bínú kó rọ́ọ̀fù ṣẹ́tìrì àwọn aṣọ tó fọ̀ lánàá tí ó ti kà ṣẹ́tì wọ̀ ṣẹ́tìrì lára wo dúpù mi mi lè ṣí fún yín ṣẹ́tìrì ṣẹ́tìrì bó ṣe gùn ní Canada nìyẹn kò ní ta fún yàyín ṣé yàyín ẹ̀yin tẹ́ lówó yẹn ó fẹ́ máa yájú sí mi ṣé mo ṣẹgbẹ́ yà mí mo fà jù yẹ lọ náà àbí mi fà jù yẹ lọ eléyìí àwọn Italian shoes mo kó sí báyìí àti Spain àwọn bàtà Canada bí àwọn turkeys àwọn bàtà tí ò bá tó jẹ́ turkeys nìyẹn wà ń bẹ̀ yẹn ṣé ti rí you dey see so glass lílé ṣe ti sẹ́ni ẹsẹ̀ ẹ̀ jẹ́ kí wọ one thousand ọmọ mi sì ń sùn lọ́wọ́ ẹ má disturb ẹ ṣí àkọ́ tí mo fi ń sùn nílé eléyìí one thousand two ni mo rà ṣí àìlè nìkan ṣe ti gbọ́ <laughs> bathroom mi rèé ṣé ti yé ṣé ti wa ẹ ẹ fojú gbé nǹkan tẹ bá fẹ́ gbé ah watch mouth wá dẹ̀ ti tó wọn ó dẹ̀ pa ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ kan nínú nínú kìíní bẹ́ẹ̀ bá túmù wa rẹ̀ ìyá yín mò ń gbé lọ́sítírì house ni mò ń gbé ṣẹ́rí kò tí ò fi dá kí ọmọ àpòrọ́ ṣẹ́rí àwọn bàtà lábẹ́ bẹ́ẹ̀dì abẹ́ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ náà máa fi wọ̀nyí ọmọ ọlá ṣì ń sùn tiẹ̀ ṣẹ́ṣẹ́rẹ́ that's my daughter <laughs> ṣe ti rí aṣọ eléyìí ń sìn aṣọ ọmọ mi ni a ní ètò mo ní tuntun kan tí mi tí ìwúwo rẹ náà ṣe ti rí lè you see see <laughs> jẹ́ kí n tó fi bedroom kejì wọ̀nyí bínú ilé ṣe rí nìyẹn wà àti ìtúlé ṣe lónìí o bọ̀ kò dọ̀tí náà a kò máa arrange ẹ̀ ni ṣe ti bọ́ ibi báyìí ẹ tún ní mo tún káwọn aṣọ kùn sí ibi ṣe ti rí bàtà tí mo wọ̀ jáde ní mo lọ fi ṣe sport ní àná èyí tọmọ mi wọ èyí tèmi wọ ṣe bàtà yẹn lélẹ̀ so bathroom kejì bathroom wà lélẹ̀ ó ti yẹ yín èèyàn aláyé bàjẹ́ ṣé ṣe ti pé ṣe ti pé kò <laughs> sí wí ọmọ <laughs> àwọn e-, <laughs> àwọn wèrè èèyàn olórí burúkú mò ń gbé bẹ́ẹ̀ ni ọmọ mi lélẹ̀ àìsí ìjìnlẹ̀ rárá ni bẹ́ẹ̀ni tọmọ mi lélẹ̀ bẹ́ẹ̀ni tọmọ mi lélẹ̀ olórí burúkú àwọn ọmọ mi àwọn ọmọ lẹrẹsì débọ <laughs> olóṣì lẹ́mi jẹ́ ń gbé síwájú yín ìyá yín kò sóríire rí ẹ má jẹ́ ẹ má tó torí ọmọ mi mi ò fẹ́ sọ̀rọ̀ sí. Si mi ò fẹ́ ti yá tuji tó o bá sọ fún túnjí kó gbé orí ẹ̀ pamọ́ tó bá tún wá mi tó tún wá bá mi nínú inbox mi ìyá túnjí àlè ìyá àlè àlè Lawrence Debo tele orogún ìyá ọkọ mi to ba bá sọ fún túnjí kó gbé orí ẹ̀ pamọ́ orí ẹ̀ ó máa forí gbálẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta tó o bá fẹ́ kó parẹ́ sẹ́ni tírélà <laughs> sọ fún kó gbé orí ẹ̀ pamọ́ tó bá mi nínú inbox kò ní dáa fún ẹ kò ní ṣe kí ni kò ní yẹ ìyá túnjí kò ní jọ dáa fún yín pọ̀ Túnjí o kò ní dáa fún ẹ àti ìyá ẹ kò ní dáa fún ìyá ẹ kò ní dáa fún àwọn tó bẹ kò ní tó bá yẹ bàbá yìí náà ló bẹ kò ní dáa fún sọ pé mo ní kò ní dáa fún Dọ̀rẹ́ Débọ̀ mo hàtì fún yín ni kò ní dáa fún yín ni mo sọ now I said you should send your account number all of you wá jáde tí n bá comment ẹ̀ ní gbé kò ní dáa fún yín tí n bá ṣe ṣáàtì lórí mídíà lówó màá jẹun Canada ni wọ́n ń pè bí báyìí Canada ni wọ́n ń pè bí orí yín bàjẹ́ orí ìyá yín bàjẹ́ yín ọmọ òṣì ọmọ ìran kíran aláyé bàjẹ́ bad luck so tí n bá fún yín lówó nsìn ẹ má if I give you money you collect it if I give you money now you collect it àbí a máa sọ pé you are married you and your family Oh, oh, oh. ìyàwó ẹ̀yin ò ní dàgbà Túnjí lọ sọ bẹ́ẹ̀ fún ìyá ẹ̀ kó lọ sọ fún bàbá ẹ̀ kó lọ sọ fún ìyá ẹ̀ náà kó lọ bá àwọn aláwo yín ní lẹ́kí níbẹ̀ jù lẹ́kí kí ìyá bàbá ẹ̀ kó tún lọ bá tẹ́lọ̀ wòlíì pàwù wòlíì wòlíì kẹwù kó lọ bá kò ní jọ fún yín pọ̀ jẹ́ tó pé mo máa ń respect kò ní yẹ yín tó bá tún wá send message sí mi ẹ́ máa rán ọfà burúkú sí ẹ ayé ẹ ò ní remain the same bóyá Auto Bola àbí princess princess ìjọkìnrin àná ló pé when you try nonsense with me again if you try nonsense with me again wàá jẹyún ẹ ìyá ẹ á jẹyún ẹ níṣu tó o bá fẹ́ fẹsẹ̀ janlẹ̀ káwọ́ mọ́rí tó o bá fẹ́ kí ìyá ẹ fẹsẹ̀ janlẹ̀ kó káwọ́ mọ́rí kó kígbe yé pa òun gbé keep off from my from my DM ṣé tó pé mo máa ń sọ̀rọ̀ àwọn ńlọ mi ọmọ mi ni mo máa ń rò mí ìdẹ̀kí mi ò lè gbàgbé ọmọ mi kò ní dáa fún yín ṣẹ́ wúlò ni mi ìrówó yín rí ìta èmi mo fún ìwọ tún ní god láti pé o níyàwó ìwọ àtìyàwó ò fẹ́ san owó owó lé kémi wá fún ẹ torí ò fẹ́ ní stress mọ́tò ló máa pa ìwọ àtìyàwó ẹ̀ yẹn ò ní dàgbà ò ní tó délé kó tó kú láyé túnjí ò ní tó délé kó tó kú láyé tó bá jẹ́ pé ṣe ló wá sínú dm ló wá yọ̀ mí o ò ní dàgbà ya délé kí ìyá ẹ̀ tó gbé ẹ̀ sìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣẹ́délé ló máa kọ́kọ́ kú nínú ọmọ bàbá ọmọ Lawrence ó ti pẹ́ náà tí Lawrence ti fi ọmọ dájọ́ ah, ah. kí n tó mọ délé rí ẹni tó tẹ̀lé ọmọ méjì láàrin ọ̀sẹ̀ kan ó kú mọ́ Lawrence lọ́wọ́ mi ò fi yọ ẹlẹ́ẹ̀kejì mo wà nígboro ẹ̀pẹ́ bá tí ìyá délé tó bá máa sọ fún mi ah ọmọ mi òun láìka ọmọ tó ṣe kiri kan báyìí olórí burúkú bóyá ìyá ẹ̀yà túnjí bóyá òun náà ni wọ́n lò ló pa kí lorúkọ ètò ń lò pa ńgbà yẹn ètò tẹ̀lé doyin àbẹ́gbọ̀n doyin ṣé ètò tẹ̀lé délé lókun ní ètò tẹ̀lé yẹmí lókun gbà yẹn túnjí ọmọ lawrence débọ̀ tó o bá tún pè mí nínú inbox mi tó o tún wá sọ fún mi pé ìwọ àtìyàwó ẹ ò fẹ́ ní stress o ò ní dàgbà tó délé kíyà ẹ tó gbé ẹ̀sìn bẹ́ẹ̀ ni mo sọ mo dárúkọ mọ́ lawrence débọ̀ lórí lọ́jọ́ sunday gbogbo group tó darapọ̀ mọ́ lórí social media ikú burúkú ló máa pa gbogbo yín gbogbo group tó darapọ̀ mọ́ lórí social media láti fight èmi gbogbo group yẹn máa máa yọ sọnù bí ọwọ́ ni ọwọ́ kí kádú kó máa yọ ah ikú burúkú ló máa máa gbé gbogbo yín ló máa máa gbé gbogbo yín ló máa máa gbé yín pa ìwọ wá sínú inbox mi wọ́n wá ń fi èmi ṣe yẹ̀yẹ́ o ò ní dàgbà tó délé o ò ní dàgbà tó Steven tí ìyá ẹ̀ máa fi sunkún lórí ẹ̀ tìyàwó tọmọtọmọ ló máa parẹ́ láṣẹ Èdùmàrè àdàbí tí ìyá ẹ tí ò bá jẹpo àtàtà mẹ́rin tí mi bá raṣọ fún ìyá rẹ tí mi fún ìyá rẹ lówó rí àdàbí tó ò bá jẹpo mi ìwọ náà tó ò bá jẹpo àtàtà mẹ́rin àdàbí tí ìyá ẹ bá fún mi gift rí olórí burúkú ìyá ẹ tó wọ́n gbé ẹlẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí màá jẹ́ pé Lawrence Debo ayé ẹ bàjẹ́ ṣé tẹ pé mo respect yín wò ó tí ń bá gbé orí yín wá síta ń bí àwọn wọn bí ìyá alájà ẹni bọ̀ tẹ fẹ́ ránṣẹ́ tẹ bá rán ẹni bọ̀ tí mo kàn máa forí ṣánpọ́n tí délé náà ò bá darapọ̀ mọ́ wọn lórí social media ń gbà yẹn ọlọ́ọ̀lẹ́dìmọ̀ àìpé kó má gbọ́ràn sí lẹ́nu kò ní ṣẹ́kù ó ti pẹ́ tán ti ń rí kú fún tí ìyá àti gbogbo oníṣẹ́ máa sọ pé tẹ́lẹ̀ fẹ́ pa ṣe bóde ti lọ ta ló ṣọ́ọ̀tì ẹ̀yin lẹ́ ṣọ́ọ̀tì náà kò sí bàbá gúnyọ́ nínú ewé kó sẹ̀bẹ̀ náà pèpà ní tó bá máa yọ àmàyọ ní Canada ni wọ́n ń pè bíbà tí mi ò bá ṣiṣẹ́ ẹ́ àbáwò náà dẹ́gbà lè how can you compare your life with me your life your nínú ilé yín ìrandíran bàbá ńlá bàbá yín kò sí kọ̀ọ̀kan tó lè tó mi láyé tó bá fẹ́ tó mi fún nǹkan tó ṣe yìí wọ́n máa máa lọlẹ̀ ní ilẹ̀ ẹlẹ̀ lẹ́ máa máa wà ìwọ Túnjí ọmọ Lawrence Debo ọmọ orogún ìyádélé owó ọnu inbox mi ó wá fi mí ṣe ẹ̀yẹ ó ń tó pé wá láti ìbẹ̀jú lẹ́kí kò ní dáa fún ẹ ní ìgbà táwa bá rí fẹ́ bọ̀ ẹ̀yin ò tí lè rí nígbà táwa bá ṣeré ẹ̀yin ò lè ṣe wọ́n bá bí ìyá ẹ̀ kán bí bàbá ẹ̀ kán bí sẹ́pẹ́ bẹ́ẹ̀ ni lójú iná máa ta gbogbo ilẹ̀ yín mọ́ yín lọ́wọ́ tẹ̀ nígbà sísì ń bẹ̀ ìwọ wá sínú inbox mi wá fi mí ṣe ẹ̀yẹ ó sanwó school àmì ò fẹ́ sanwó ilé toróṣù ti parí o fẹ́ kíwà àtìyàwó ẹ o fẹ́ kẹ́ ní stress ìyẹn mi pé délé ti kú ìwọ sì wà ìyẹ o ní dàgbà tó délé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ní dàgbà tó délé tó máa fi wọlẹ̀ o ní dàgbà tó délé tó máa fi kúkú ìyà tó máa fi kúkú òjijì bó ṣe ń ṣọkú nílé rọlẹsì ni wọn máa ṣọkú lé yín wọn ń ṣọkú lé wa o jẹ́ n sọ fún ẹ dáadáa bẹ́ẹ̀ ni o mi ò bá tèèyàn jẹ́ kò sẹ́ni tó lè bá tèmi jẹ́ torí mi ìwà nǹkan tó sọnù káàkiri àdàbí tí ò bá jẹ pomi àtàtàmilẹ̀ yín jẹ́ tí a bá ṣe mi mo ṣe dáadáa fún yín òní dáa fún yín ìrankíran olórí burúkú aláyé bàjẹ́ àná mo sọ fọmọ mi mo ní ṣó ó mo regret pé mo forúkọ yín ṣe passport pé torí orúkọ ọmọ mi lórí burúkú oní balọ̀k ìwọ wá sínú inbox mi wá ń tọrọ owó lọ́wọ́ mi kò fẹ́ san owó lé ókè tí wọ́n sọ pé oṣù parí báyìí mi ní owó lé san tí mi bá rówó lé san ìjọba máa san owó lé mi bẹ́ẹ̀ ni tí wọ́n bá dẹ̀ san tí wọ́n bá san náà orí pé mo tún dàgùn tó bá bí yín ire tí n bá sọ̀rọ̀ Canada mi bá àwọn ìlú oríṣiríṣi náà máa dìde sí ọ̀rọ̀ mi tó máa dìde sí ìwọ sọ̀rọ̀ Nàìjíríà bóyá Tinubu máa dá yín lóhùn àfi tó bá wù wọ́n láti ṣe èyí tá ń ṣe gan pé kí àwọn kì í ṣe tótórí tí tá bá wo tẹ̀yìn ọ̀tá ni a máa ní kára ní ipa ni kán tún jà kán sun lẹ́yìn kán sun yín mọ́ná ẹ̀yin náà dẹ̀ náà máa lọ fi kásíkọ̀ náà máa kó jáde ọmọ òṣì ọmọ ìran kìràn. lọ́sítì lọ́ọ́ bèrè dáadáa àwọn tó mọ̀ ní Canada wọ́n ń jealous mi bí mo ṣe ń live ṣé tó pé máa sọ pé kèsì olóòmì ẹ tí ò bá sọ olóòmì tó níbàdàn mi bá rọ ní tí oníbàdàn mi bá wọ níkà mo mẹgbẹ bàbálẹ tí mò ń ṣe mí ìṣiṣẹgbẹ ìyá ẹ ìyá ẹ ni mo sọ ìyá ẹ ìyá túnjí kí lorúkọ lórí burúkú ẹlẹ́sẹ̀ wẹrẹwẹrẹ bí ẹsẹ̀ ẹsẹ̀ bí ẹsẹ̀ òkété ẹsẹ̀ wẹrẹwẹrẹ báyìí ni ká ẹ kíkìkí báyìí ni bíi ti bíi ti ìjàpá ló máa lẹ́sẹ̀ bẹyẹn ìjàpá èmi ló wá ń wọnú inbox mi ló wá ń sọ fún mi pé o nídìí owó wo bẹ́ẹ̀dì tọmọ mi fi sọ so bed tí ìyá ẹ̀ fi sùn yàrá já gbogbo ìran ẹ̀ Ile Lawrence Debo gbogbo yín tàǹkan lé lọ ṣó lẹ́yìn ìgbà ti mo lọ South Africa mo kọ́kọ́ gbé wọn mo gbé wọn travel mi to kọ́kọ́ travel nínú ọmọ ìyá ní ọmọ Lawrence mi mo ṣe passport fún E mo gbé lọ sábẹ̀ tán tí mo sanwó tí mo da lẹ̀ mo ṣe passport fún olórí burúkú ni yín ni a máa sọ pé ó problem tí n bá ní problem ṣe mo le pàdé délé ni Kini ni yín gan ṣé tó pé mo máa ń jára nǹkan ara mi torí nǹkan tí mo fẹ́ kẹ́ máa gbọ́ ni mo nǹkan tí mo fẹ́ kẹ́ máa gbọ́ ni mo ń sọ fún yín sódà bóyá olórí burúkú yín máa ronúkúwàdà ìtí mo fẹ́ kẹ́ máa gbọ́ ni mo ń sọ fún yín olórí burúkú yín ó wá sọ pé ó sẹ́ni mẹ́sẹ̀sì mi pé ó máa ń ti pé ó wà lórí platform kí ló ń ṣe lórí platform mi ó rí pé mo ń ṣépè fún gbogbo yín ni kí ló ń ṣe lórí platform tó lóun follow mi ó sẹ́ni mẹ́sẹ̀jì ó comment síbẹ̀ rẹ̀ tẹ bá ṣèkàn tẹ máa wá sábẹ́ platform ẹ máa fẹ́ kó máa gbàdúrà fún yín ikú ló máa pa yín dànù ikú pa yín ikú burúkú ló máa gbé yín pa jẹ́ n sọ fún ẹ délé kú kò ń ṣe pé fi ṣe ọlọ́run lè má fi ṣèkà fún nígbà mi ò máa mú lòdò lọ síwájú ọjọ́ ibi ó mú kúrò nínú wàhálà yín wàhálà yín toró oníbàárà nìyín bẹ́ẹ̀ ṣe m'a toro owó titi títí nìyẹn ẹ m'a tọrọ owó títí títí ni bùkátà lẹ máa fi ń pa àwọn èèyàn olórí burúkú àwọn bàbá àwọn olòṣì tí wọn ò ní ṣiṣẹ́ wọn máa lọ tọrọ bùkátà lè fi ń pa àwọn èèyàn ó lò sí ìwọ tún jí olórí burúkú ẹlẹ́nu pẹ́tẹpẹ́tẹ olórí olórí bí ó dàbí abirùn ó gbẹ bí ó gbẹ chíkóchíkó ta ló gbẹ bẹ́ẹ̀ yẹn nínú ilé yín ẹ olórí bí orí awó ọmọ òṣì kí ni ẹ̀jẹ̀ tó ti má rí kí ni àṣìmẹ̀jẹ̀ láyé olè ó máa ti jọ ìgúrùpù olè kí ni àṣìmẹ̀jẹ̀ tó ti má rí To bá ti pé thirty ké bóyá ṣó ti pé thirty ṣá i don't think so O má rí o òun fẹ́ san owó olé kó má bàa níṣẹ́ tó pé wọ́n sọ pé tóṣù bá ti parí ní Canada stress máa ń wà ẹ stress ba wà nǹkan mò ń gbélé tó fáìn ní nàá ọbẹ̀ tó bá ti dùn owó ló ń pa sọ fámìlì ẹ̀ ìyálàjá ẹ̀ rí tó gbé nínú ilé yìí ibù ní Nàìjíríà àbí tó ń gbé inú ilé tí mò ń gbé ni mò ń ní nàìjíríà mo tún dènà òyìnbó mo tún gbé bí ọba sọ ìyálàjà ẹ sọ bìtì fi picture ibi tí ìyá ẹ ń gbé wọn wá ṣé ìyá ẹ withstand mi ni ìyá ẹ tó ugly yẹn tí bàjẹ́ pọ̀jù Lawrence fún aláyé bàjẹ́ tó dàgbà ayé àwọn ọmọ ẹ̀rú tó gbé olóṣó obìnrin tó gbé wa wá sínú ẹ tó pa gbogbo àwọn ọmọ ẹ̀ jẹ fún tán ìwọ wá ṣe tó wá ń gàn mí nínú ibẹ̀ yẹn ó nídàgbà tó délé ma máa fi kú lọ sọ fún Lawrence Debo tó bá jò náà ló bẹ̀ tó bá dẹ̀ jẹ́ ìyá ẹ̀ ló bẹ̀ torí ìwọ àti Lawrence Debo ẹ̀ close dada lọ sọ fun. Lawrence Debo ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ kan fún mi níjọ́ kan ló sọ òwe ló sọ pé ẹnìkan ó nítorí pé kọ́mọ má bàa fẹ́ ó náà sọ pé kó má bàa fẹ́ ọmọbìnrin yẹn ipe ìyá ló pé kò sọ pé bàbá ó ló dẹ̀ pa ọmọ yẹn dànù ó ní wọ́n wá sọ pé kí ló ṣe pa ó lóun ò fẹ́ kó fẹ́ ọmọbìnrin yẹn ni ó pa ọmọ ẹ̀ ọkùnrin ó wá ń sọ ojú Lawrence Debo mo ti sọ sórí ẹ̀ rí ara ẹ ló ṣe nà án èmi ló rè pé ó ni èmi lè pé ó ṣe ni kí délé tó kú kò fún ọmọ ẹ̀ ló kì í ṣe pé owó ẹ̀kọ́ la fi ń live èmi ni mo help yín ẹ̀ help mi ṣòtíyé èmi Bọ́lá Fọláṣadé ni mo boost yín ẹ̀ boost mi kẹ́ kó ṣì lọ ẹni tó yẹ pé ilé yín jàǹgbàtà mọ̀ yín ni ó mọ̀ mí délé délé ni nàá torí pé Yẹmi wá sí èkó ń jọ kó bá mọ́ mi lọ́ba lè dé kó dẹ̀ mọ́ pé káwọn olówó gan kó ń lówó ọba lè ní ẹ̀mọ́ ṣe máa gbé nínú ilé tí ó ti fẹ́ já tó ó mọ̀ mí délé ni ó ṣe mọ̀ pé wọ́n ń pè mí princess ó mọ̀ ó mọ̀ mí délé délé ni ẹ mọ̀ mí délé náà ṣèbó wó gbogbo change tó wà lọ́wọ́ mi gbà lẹ rí mo ra fóònù fún délé mo fún délé mọ́tò ó ń sanwó díẹ̀ díẹ̀ ṣèbó ló yẹ kí gbogbo yín bọ́ mọ́ mi ajẹnirun kòkòrò tó bá tẹ̀ wá jẹ́ tòótọ́ lo nídìí owó ṣẹ́ tán bá tó bá jẹ́ pé kì í ṣe olórí burúkú ọmọ wizard bi bi bi bi babi ṣe sọ ó ní bàbá tó bi bàbá ńlá yín ní lépìyà àtìyálàjà yín ó ní ó wizard ni gbábíjọ ló sọ fún mi pẹ̀lẹ́nu ẹ̀ ṣó mọ̀ pé cousin ní first cousin ní babadélé àti gbábíjọ fúnra rẹ̀ ló sọ fún mi honorable gbábíjọ senator àbí kiri kan gbábíjọ fúnra rẹ̀ ló sọ fún mi. ó ní wizard ni yín tẹ́ bá jẹ́ wizard ẹ kó ṣì dànù sílé sí ẹ̀gbẹ́ òun ìwọ tó ṣì ń sẹ́ndì àkáǹtì ọmọ yẹn ṣó ya wèrè ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ mi bá ṣó sẹ́ndì ṣó sẹ́ndì ó ṣí ẹ̀ fídíò mi rí tó fẹ́ fi jẹ́ kí n wá fún ẹ lówó báwo ni tèmi àti ẹ ṣe jẹ́ gbogbo yín tẹ̀sí account number yẹn if i have money i should come and give it to you ó dòdì tí n bá padà dé nàìjíríà tí mo tẹsẹ̀ mi dé nàìjíríà bàtí mo wá visit nàìjíríà má ṣoore fáwọn èèyàn bọ̀ kémi kówó fún àwọn oníbàárà orí facebook tí wọ́n máa gbowó ẹ̀ wọ́n á lọ fi ṣoògùn sí ẹ̀ wọ́n á gbowó ẹ̀ wọ́n á lọ wọ́n ẹ̀jẹ̀ páàtì èèyàn náà fẹ́ lọ rà tí wọ́n máa fi gún ọṣẹ tó pé wọ́n náà máa fẹ́ dolówó ìyẹn lè máa fún mi lè fún yín lówó mi don't bother yourself ẹ̀yin tẹ́ ń tẹ lọ́fùrún sí kẹ́yà tètè stop àwọn olórí burúkú èèyàn ìwọ Túnjí ìwọ ní god ìwọ wá ń bá mi nínú platform pò pò tẹ̀lé mi kò ní dáa fún Bukky Jesse tó ń bá ṣiṣẹ́ yẹn tó rán yẹn kò ní dáa fún Bukky Jesse kò ní dáa fún Bukky Jesse ó rí pé mi mọ̀ ni àti gbogbo àwọn ará ìbẹ̀jùlẹ̀ tó wà ní London tó gbéṣẹ́ fún kò ní dáa fún gbogbo yín pọ̀ òfò lẹ máa ṣe mọ́tò ló máa pa gbogbo yín dànù kò ní dáa fún Bukky Jesse mo kàn fílẹ̀ nìkan má bàa sọ pé mo forúkọ ẹ̀ trend kí lórúkọ jésì ta ni jésì ta ni búkì tí mo fẹ́ forúkọ ẹ̀ trend kò ní dáa kò ní dáa fún gbogbo yín pátá porogodo tẹ́ bá ti ta ilẹ̀ yẹn tó àwọn tó ta níjọ́ kìnìún àná bó náà kọ́lé sí àwọn tó gbé fún tó ní kó ta ṣé wọ́n kọ́lé síbẹ̀ ṣé ilẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ lẹ́kí wọ́n fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀pẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ gbogbo àwọn ilẹ̀ wèrè wọ̀nyẹn tí màá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Dangote lára yín ṣé ibẹ̀ yẹn wá jẹ́ ibẹ̀ àwọn tó wá ra nǹkan bẹ́ẹ̀ wọ́n kàn rí resources yìí ni ẹni tó kọ́kọ́ wá ṣe làkàpá síbẹ̀ gan aṣíwájú tó ní gbogbo bẹ̀yẹn tó ra gbogbo bẹ̀yẹn kó tó di pé Dangote wá rà wọ́n kàn rí resources ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin tó yẹ pé bushmen ni yín bushmen ẹ ti gbọ́ nípa àwọn àwọn oróko tó wà lẹ́kọ̀ọ́ ó ní yìí náà ọjọ́ ọ̀nà ṣèbá yín ṣe ọ̀nà lọ sẹ́nu ẹ̀pẹ́ mẹ́yẹn ọjọ́ ọ̀nà ló ṣẹ̀gbà ẹ̀pẹ́ kì í ṣe Ìkòròdú lẹ́ máa lọ gbà àbíkẹ́ lọ gbà Ṣàgámù wọlé àbíkẹ́ gba orí omi lọ sójìrì lọ gba gbogbo ẹ̀ ló já wọn ẹ̀yin náà fẹ́ máa sọ̀rọ̀ ẹ yá wèrè ni ṣé tó pé mo pe àwọn ará lu yín ní bushman lánàá tẹ́ ẹ bá jẹ́ bush person ẹ ní máa cause problem kẹ́ máa dìtẹ̀ mọ́mọ lọ́mọ kẹ́ máa gbógun tọmọ lọ́mọ báwo láyé ọmọ yín báwo lọmọ yín ò ṣe ní yọ dànù ní ò ṣe ní yọ kú tẹ́ máa máa ṣèkà fọmọ lọ́mọ pé bàbá Lawrence Débọ̀ máa kọ́kọ́ lo fóònù láyé èmi mo rà á fún pé Délé máa kọ́kọ́ gun mọ́tò tó dá èmi mo rà á fún fóònù tó ń lò tó dáa ju èmi mo rà á fún gbogbo nǹkan tí mo ṣe fún ni ẹ tó wà lójú ìyá délé pọ́ máa kọ́kọ́ lo fóònù tó dẹ̀ mi mo rà fún un mo bí mo ṣe rà fún lẹ́ ń gba tọwọ́ mi mò ń jẹ ń jẹ́wọ́ mi ni mi jọ̀wọ́ yín kò ní dáa fún yín ni wọ́n ní tí mo bá bó ti wù kí máa lágbàro gógùn tó ẹni tó gbọ́kọ̀ fún ni lọ̀gá ẹ̀ ẹni tó gbọ́kọ̀ fún ni ọ̀gá ẹ̀ búkì máa sọ pé íńtánẹ́ẹ̀tì ń dé everywhere wo tí bá sọ pé mo fẹ́ lọ nàìjíríà kan fún mi passport mi many places mo fẹ́ touch èmi ò fẹ́ ṣe ẹnu i no dey do mouth tó bá sọ pórí ẹ yí ẹ àwọn orí èèyàn ti yí tẹ́lẹ̀ lọ bèrè dáadáa ṣùgbọ́n sórí téèyàn bá ti dàgbà ó máa ń yógun jà ni bí mo ṣe ṣe bí ọ̀dẹ̀ fún sórí lion àti lioness wọ́n máa ń pretend to themselves wọ́n bow to themselves sórí tó bá rí other animals Animals yẹn bá sọ pé wèrè lòun ó mọ̀ kan wọ́n animal yẹn máa fẹ̀jẹ̀ wẹ̀ kò sí bó ṣe tó Ben ni mo sọ fún ẹ physically and spiritually ṣé tẹ́ pé mo calm down fún yín nínú i humble myself because i just téèyàn bá like èèyàn you just mo mo sọ́ra mi dọ̀dẹ̀ nínú ilé yín ọlọ́run lẹ́dùnmarè ń gbọ́ tí n bá fẹ́ ṣe bí ọmọ alátìká a fi bẹ̀rẹ̀ gbèsè ayé wa ní bìgínì mo lè fọ́gi mórí bàbá ẹ̀ mo le nà bàbá ẹ̀ pa mo le no yẹ́ ẹ̀ pa ṣé tẹ́ pé mo máa ń wò bí ọ̀dẹ̀ fún yín kò ní dáa fún yín lọ bèrè àwọn tó mọ̀ mí ṣe ti gbọ́ story díẹ̀ nipa story mi mi kì í ṣọmọ rírọ̀ náà ọlọ́run mọ̀ mọ̀ protect mi torí pé ó rínú mi pé bí mo ṣe le tó bí ayé ṣe tọ́jú mi tó ó rí good spirit mi mi ò ṣe burúkú fún yín lẹ́yìn náà mo ṣe dáadáa fún yín délé gan ó lóun fẹ́ lọ lóògbé ẹ̀ jẹ́ kó lọ torí pé gbogbo bùkátà ayé lẹ́gbẹ̀lẹ̀ lọ́rùn gbogbo ọmọ pátápátá ni bàbá délé tí ò ṣiṣẹ́ mọ́ tó ti lọ power wèrè kan tó lọ ṣòṣì bí ẹran níwo tó ń fèpè ránṣẹ́ sí ìyá alájà wọn tó ń wèpè fún wọn tó lọ gbáṣẹ́ wó láti lókun gọọmẹ̀tì ibì kan tẹ́sẹ̀ rí wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń fi obìnrin tó fún àìsílẹ̀ tó lọ gbé aṣẹ́wó ní tó padélé náà nìyẹn ọjọ́ ẹni tó padélé ẹ̀rí ní South Africa tó kú sí lọ́wọ́ tó sọ pé mo níṣẹ́ ti kú nìyẹn ó ti kú nìyẹn kò lè kò sọ kẹ́nìbọ̀dì má bèrè lẹ́jọ́ ẹ ṣe wọ plane kẹ́ lọ ní South Africa olórí burúkú yín àjẹwẹ́rẹ́wẹ́rẹ́ ṣé àjẹwẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n bá ní kí fẹ́ wó pààyàn ṣé igi ti àtàlẹ̀jẹ́ igi àtàlẹ̀jẹ́ náà tó bá ní igi igi fẹ́ wó pa èèyàn tí wàá jẹ́ igi ata yín ẹ̀yìn igi ata kò ní dáa fún yàrá yín ó àwọn tó ń fi train mi nígboro ni ẹ rí gbogbo àwọn tí mo tẹ̀ sójú wọn ni mo ti ń tẹ̀ sójú wọn kí n tó kúrò nàìjíríà and I left home because of my daughter because it's precious to me ó ní mo ṣe kú dàn fún yín ẹ wèrè ni mo wá mọ́tò yìí pé bàbá ẹ olórí burúkú tún jí ipe Lawrence Debo máa kọ́kọ́ gun mọ́tò láyé despite pé ó lọ sí ó ṣe deputy Lagos state tí òrò owó mú bọ̀ ìdí òbò ló fowó jẹ ó fowó jẹ jẹ ìgbín onírun kò tún jẹ ìgbín tó dùn ó jẹ ìgbín tó tó ìgbín ìgbín tí ìgbín wẹ́wẹ́ tó bá fẹ́ jẹ ìgbín wa jẹ ìgbín wa jẹ ìgbín tó tó tó tìkì kò jẹ ìgbín onírun kò jẹ àwọn ìgbín tó dùn àwọn ìgbín tó máa lókùúta àwọn wẹ́wẹ́ yẹn torí wọn kì í lè fọ̀ dáadáa ó máa lókùúta ṣáà ni olú lọ gbé ìyá ẹ̀ ìyá túnjí ìgbín wẹ́wẹ́wẹ́ ni ìgbín ìdọ̀tí ó fi ẹ̀rì mọ̀ ó fi prissy lady sílẹ̀ wá níyẹn gbàjẹ́ nítorí oníyàdélé gbàjẹ́ oníyàdélé gbàjẹ́ so nísìnyí ìwọ wá ń yọ̀ mí pé délé kú ìwọ ò ní dàgbà tó délé lọ kọ́ wo tó bá tún kú o máa kú pẹ̀lú ìyàwó o máa kú pẹ̀lú ọmọ ìwọ túnjí kò ní dáa fún ìyá láyà ẹ kò ní dáa fún ìyá ẹ lẹ́sẹ̀ kúkú kú bí ẹsẹ̀ adẹ́tẹ̀ kò ní onídìí pẹlẹbẹ kò ní dáa fún ìyá ẹ ẹlẹ́sẹ̀ gbẹdògbẹdò kò ní dáa fún ìyá ẹ aláyé bàjẹ́ kò ní dáa fẹ́ tẹ so mọ́ lórí Facebook kò ní yẹ yín. tí n bá romance tí n bá romance àwọn èèyàn kan pàtàkì pàtàkì nínú ayé you see my platform bubbly yíyá wẹrẹ ní I feel like seeing you kí n fọ́ gimori ìyá ẹ̀ kó n kó àwọn ọmọlọ́kọ̀ tó fẹ́ mú mi kí n sọ fún yín provocation can cause anything kí n fọ́ gimori ìyá ẹ̀ kò da fún ẹ. ó mọ pé lọ́jọ́ ṣọ́ mi pé níjọ́ kan tí mo wá tí wọ́n máa ní ẹ kí n máa kúnlẹ̀ fún yín kí n máa kúnlẹ̀ fún yín kan sọ ọkọ tó máa mú mi kúnlẹ̀ fún yín sí nígbà tí wọ́n bá ti ń pọ́n alábùkù lé àbùkù tó bá já sínú ná ó ti yé àbí tó bá kan àbùkù wọn kì pa alábùkù lé alábùkù níyín agbádá àbùkù mo máa rán á gùn láti bí dé dé Sokoto wọ́n lè rán kó gùn láti bí dé Ọ̀tàwà kẹ́lẹ̀ mọ́ pé tòótọ́ ni Ọ̀tàwà láyé you dey mad or something ẹ dey craze ní abẹ́ ń yáwé kò ní mo tún bèrè kò ní ta fún gbogbo yín. tó bá lówó tó bá nídìí owó kí ló máa fún ẹ ní ọ̀dà nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣáàtì náà bó ṣe dé ńgbà yẹn bí ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n bí ọmọ àlè bó ṣe bí ṣebí ìyá ṣebí ìyá ṣebí ìyá ìyá àti ẹ ló máa ń pọkọ jẹ náà ṣé o gbọ́ pé pàtó mo délé ló kú ni ṣé mo ti fi sílẹ̀ kó tó kú wàá máa lọ sórí Facebook olórí burúkú ibú kíyèsí a máa lóun pòwe mẹ́nìkan eléyìí kíkà olóòṣì ọmọ ọ̀ràn kíran ọmọ àlè jàtijàti olófo tó ti wà lọ èmi ọdún mélòó mo wà ní South Africa mi ò lè lọ síbì kan tí bá ti pé mo lo five years tí mi ti di kan tí mo ti ń gbẹ́ kànga tí ò ti kan omi màá change location mi ọmọ ọlọ́run gidi lèmi èmi ò gbé pé kò sépè lórí mi àwa ṣe fólílé àṣefàlejò ni tó bá gbẹ́ pé fọláṣadé princess ṣadébọlá ṣe fàlejò ó ṣe fónílé mo ṣe fàlejò ìyá ẹ jẹnu owó mi mi ìjọ̀wọ́ ìyá ẹ rí tó bá tún wá sínú inbox mi máa fẹ́ pè sí yẹn tí Lawrence Debo bàbá tó bí délé mò ń bá sọ̀rọ̀ yẹn tó bá tún tó bá sọ fún Túnjí kó ṣọ́ra ẹ̀ tọmọ ẹ kọ̀ọ̀kan bá tún yọjú sí mi lórí social media tó bá tún ṣe bí tí politician kan bá lò yín tí wọn ò lè lọ́mọ wọn wọn kàn fẹ́ pa yín sáyé ní tó ti mọ̀ pé ẹyin tó bá ti sọ orí màpàtàbà ọjọ́ ikú ẹ̀ pé ṣó fẹ́ kọjọ ikú àwọn ọmọ ẹ ni keep off this is a danger zone for the enemy for you try to step in to trespass to my domain then you are your enemy you die. o gbọ́ Canada ni wọ́n ń pè bíbá lọ bèrè àwọn tó bá ń gbénu ilé tí mò ń gbé yìí màá lọ sí jíìmù mi màá lọ sí sólà mi màá ṣe gbogbo ẹ̀ mo wá ń san owó tí mi bá ti ṣiṣẹ́ mo kàn sọ bí tí bá sọ pé mi ò tí ì sanwó lé mi ò tí sọ̀bọ̀ mo sọ́nà èwo etí mi etí mi ò tí sàn èwo lẹ́bàá mi sọ́nbẹ̀ èwo lẹ́bàá mi sọ́nbẹ̀ mo bèrè ni ilé bàbá ìgbà tó já ilé Lawrence Debo ìgbà tó já èmi mo ní kí èmi ni mo send owó sí láti UBA account mi nígbà yẹn lónìí owó tó lóun fẹ́ fi ṣe was two thousand dollars that's two thousand two hundred and fifty thousand by one something náà ń owó mo send ẹ̀ sí ìyá ẹ̀ ń gbénu ilé ó jẹ́ ìyàwó ní fún ọkùnrin kan ògùn ẹ̀ ò gbé fúkẹ́ ògo ẹ̀ ò gbéra mo ní ilẹ̀ lọ́wọ́ bàbá délé mo kàn fi sí wọn màmá mi ló ní kí n fi sílẹ̀ fún yín ṣó ti yé yín ibi náà tí bá ní mo fẹ́ gbà kò sí ìyá alájà tó lè bá mi sọ pé kí n má gbà ẹja wèrè ni mọ́tò tí lọ́rẹ́ǹsì máa kọ́kọ́ lò láyé mi mo rà á fún pé wọ́n máa kọ́kọ́ lo fóònù láyé mi mo rà fún ẹja wèrè ni ẹni tó bá ṣòro fún ilẹ̀ ẹ máa dìgbò lù ọgbọ́n ọ̀run á dìgbò lù yín ṣọ́ra ẹ tún jí ìwọ wá ń yọ èmi pé ìwọ níyàwó fẹ́ sanwó ilé o fẹ́ kíyàwó àti ọmọ ẹ kó ní stress o ní dàgbà tó délé tó máa fàyè lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tíbà ìyá torí ìyá délé náà sọ pé ó ń ṣe ìkà ìyá ẹ gangan ló ń ṣe ìkà yẹn ìyá ẹ ló ń ṣe ìkà yẹn ṣó ń gbọ́ tó darapọ̀ máwọn olórí burúkú kan lórí social media mi terrorist ọmọ olè ṣó orólè ni lọ́bẹ̀ẹ́ ní gbogbo ẹ̀pẹ́ àwọn èèyàn jẹ mí lómi ìjẹyàn lówó àwọn èèyàn gbẹ̀rù lórí mi gbẹ̀rù lórí èèyàn ìdílé ẹ pẹ̀lú àwọn tó gbẹ̀rù lórí mi kò ní dáa fún ìyá ẹ kò ní dáa fún bàbá ẹ Lawrence Debo kò ní dá fún Lawrence Debo read my list kò ní dá fún Lawrence Debo Lawrence Debo mo ní kò ní dá fún ẹ you have my number tí wọ́n bá béèrè call me èmi Bọ́lá Fọláṣadé mo dẹ̀ lè pè ẹ́ mo pè ẹ́ wọlé ní ọjọ́ kan ó rìn báyìí ó gbé tí wọ́n bá béèrè mi ó rò pé mo fẹ́ bẹ̀ẹ́ ni ọmọ mi pè ń jẹ́ ìyọ́ni how did you feel now the way they are torturing you how did you feel olórí burúkú ìgbà tí sí sí ìjà mm, ayé ọ̀la kó má ní kúnlẹ̀ mọ́ ó ní kúnlẹ̀ kí n bẹ bàbá yìí mo tún kúnlẹ̀ mo kí ni mo ń kúnlẹ̀ fún yín mo ra mọ́tò fún ẹ èmi mo ń bọ́ ẹ èmi mo fún ẹ lówó ò wúlò kì í ṣe pé lọ sílé mi lọ sanwó ẹ ní tó ẹ ní kọ̀ọ̀kan you are just empty barren a tún máa fẹnu hype yín lórí bíbà ẹ máa máa káǹtì ara yín bí nǹkan bàbàrà. àwọn èèyàn tó fún ọmọ ẹníṣẹ́ náà gbà gbogbo àwọn máfíà tó ti ra lẹ́bẹ̀ yẹn wọ́n ti rí pé ẹ̀dá nǹkan kan mọ̀ tó lọ kọ́ọ̀sì wàhálà tó gbé wọn lọ sí court tó máa ní móbì ló jẹ yín lówó ló bomi orí mo bomi jẹ because you are handled there you believe that those people are going to make you money And gbogbo àwọn mafia yẹn dey play on your intelligence to tell you that you are a baby despite you are old old cargo. don't talk sọ fún mi ẹ má pè mí mọ́ o túnjí tó bá tún pè mí tí ìrànyìn bá tún pè mí tẹ́mi bá nídìí tí mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín làbí pé ìwé ilẹ̀ tí mo wá gbàǹjọ́ sí kan bolówà kí ló dé tẹ́ ṣe báyìí tí mo bá béèrè mo níra láti béèrè apart from that kò sí nǹkan kan tí mo fẹ́ mi ẹ̀ lówó tẹ fẹ́ fún yàn olórí burúkú olójú jíjóná wọn pupa wọn wá dúdú wọn ti jó gbogbo àlàáfíà wọn gbogbo gbogbo àlùbáríkà wọn ti jóná tán ritualist. jẹ́jẹ́ mi mo jókòó láti ọ̀sẹ̀ yìí lọ́mọ yẹn Bukky Jesse dẹ̀ ló bẹ̀ ló bẹ̀ no bá dẹ̀ rí wọn wọ́n máa lọ sórí YouTube náà no, máa máa ba platform jẹ́ Bukky Jesse ó máa kan àbùkù politician tó wà lẹ́yìn ẹ̀ ó máa tẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ politician tó jẹ́ pé four one nine ló ń ṣe ń sìn cryptos àbí bitcoins ten ń tà gbogbo olè tẹ́ ń jà yẹn ẹ máa tẹ́ olórin tó bá wà lẹ́yìn ẹ máa tẹ́ mo sọ fún ẹ kọ́mọ̀ bá sẹ́ pé yàn ń jà lójoojúmọ́ ni mo dẹ̀ fẹ́ fi akèrègbè sílẹ̀ kó tẹ́ kó kó kó hàǹgà rẹ̀ dànù orí ìyá ẹ̀ ẹ̀yin olórí burúkú ọmọ òṣì yìí ta ló fẹ́ máa jájà yín mọ́ṣáláṣí tó fẹ́ máa wọlé wọ bàtà lè mọ́mù tell me èmi lè sọ story lórí yín ẹni tí n bá fẹ́ tí mi ò lè sọ story lórí ẹ̀ òun ló lọ́mọ ẹ̀ ẹni tí n bá fẹ́ rí tí mi ò lè sọ story lórí ẹ̀ òun ló lọ́mọ ẹ̀ we give despite that we are standing àdẹ̀jalè fífúnyàn iṣẹ́ ni àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí ní oníṣẹ́ ni we go and work but mi ò lè máa lọ ṣiṣẹ́ fún yín sìn kó wa máa sọ pé ẹ torí ìparí oṣù ti parí tí bá ti di ìparí oṣù tí bá sọ pé kó wá fún mi lówó ni kó má fún mi olórí burúkú tí rice bá tiẹ̀ pàkúta ṣẹ́ inú oníbàárà ló yẹ ká ti gbọ́. eléyìí ọkọ eléyìí burúkú ṣámúgà tó bá gbọ́ pé eyín oró èmọ̀ ń wá eyín oró èmọ̀ ń wá àkàrà ọdún mẹ́ta ẹ̀jẹ̀ náà bàlọ́wọ́ àwọn bàlọ́wọ́ rọ̀ eyín ikú sọmọ lórúkọ eléyìí tó ń fi mẹ́jẹ eléyìí vampire wọn aláwọn kan ìbẹ̀jú ṣé ìyá ṣé ṣé tújì yẹn gbogbo yín tó ìbàjẹ́ pé Facebook máa kàn ó máa kàn sọ gbogbo wa di lẹ́bùlà ṣé ìyá túnjí àbí túnjí yẹn jéèyàn ni ṣó jéèyàn ni aṣẹ́wó aṣẹ́wó bastard ẹsẹ̀ wínrínwínrín báyìí ni o ẹsẹ̀ wíwúmọ̀ yẹn kéèyàn wà eyín ni wọ́n máa fi ń dóbìnrin màtẹ́ ẹsẹ̀ àtọ́jú irun mi bó ṣe ti wà láti ìgbà tó ń ti bí mi rè bí ṣèfò irun orí màmá mi bó ṣe rí rè ẹ wo ẹsẹ̀ ẹ wo ẹsẹ̀ yẹn báyìí ẹsẹ̀ woman tí mo sọ ṣe lórí kúnkùn kúnkùn kúnkùn bí ẹni tán ti bí kú tán wá gé ẹsẹ̀ pé kó má lọ mọ́ ń gbà yẹn bí ẹsẹ̀ kòkún mọ́ má lọ mọ́ bẹ́sẹ̀ ṣe rí nìyẹn ẹsẹ̀ kòkún mọ́ má lọ mọ́ ni ẹsẹ̀ Yàtúnjí àwọn ẹsẹ̀ tó tún máa ń gbẹ odò tó bá ti ẹsẹ̀ tó bá kì sódò báyìí ó ti rí rí tó jẹ́ pé gbogbo odò máa gbẹni ẹsẹ̀ gbẹdùgbẹdù ló gbé ó gbénu lé ọ̀hún títà lọ South Africa tí mo wálé tí mo wá wò ó tí mo wá ní kí n lọ kí wọn ní ní ẹ̀pẹ́ mo tún rí i pé eléyìí máa wọ́ sìsì èmi mo máa sẹ́ndì owó sí bàbá tó máa fi kàn lé yẹn tún yídi ya tún yídi ẹ̀wà mẹ́ ó dẹ̀ ló lọ tó bá ti lọ́kọ tó lè gbé sókè tó bá tiẹ̀ lè gbé kógo ẹ̀ kó lè boost yẹ o ò lógo olófò nìyí nígbà tẹ́yìn gan ò bá lógo ọmọ yín gan ò lè lógo à ń sọ̀rọ̀ nípa ògo gbàǹgbà ògo tó tàn káàkiri àgbáyé àwọn ẹlòmíì wọn fẹ́ kí n dárúkọ wọn sódà táwọn prime minister Canada lè mọ̀ wọn àwọn tá Amẹ́ríkà lè mọ̀ wọn ọmọ tí Canada mọ̀ tí Amẹ́ríkà mọ̀ táwọn president tó tó bíi mẹ́wàá mọ̀ káàkiri àgbáyé ìyá yín ní Nàìjíríà Nàìjíríà president ṣé kò mọ̀ mí láti Nàìjíríà president wọ́n tún Nàìjíríà president Nàìjíríà government tún wá sùn mí lẹ́ni Canada bí ìyá ẹ̀ o rí òrógo ńlá ni kò ní dáa fún ìyá yín ẹ máa fẹ́ máa ṣe a máa ṣú ẹ àwọn ilé ìtàlẹ́ fẹ́ ṣú ẹ àfẹ́ kó àfẹ́ kó àfẹ́ kó rí owó ìwòwò làkàrà yín wà tí mọ́mọ́ mi ti ń ṣoge ẹ ń gbọ́ a dẹ̀ máa ṣoge tí Jésù máa fi padà dé ni you dey hear me so kàkà kọ́ ọmọ olóore jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ Ọlọ́run àbá tèèyàn jà wá ti ń tú tèèyàn ṣe ni bí mo ṣe pàdé ẹ tí mo tú ti ìyá ẹ tí mo tú ti bàbá ẹ ṣe ń gbà yẹn pé o máa kọ́kọ́ wọ mọ́tò láyé ẹ mọ́tò mi náà fi gbé e àdàbí tí màá ṣe mi mo gbé mọ́tò yẹn wá láti Dubai lẹ́yìn tí mi ò fẹ́ délé mọ́ nígbà tó tún ti kú ọmọ mọ́tò tí mo ti sẹ́ǹsì Nàìjíríà àdẹ̀jálẹ̀ tẹ bá ti wá rí yàn instead of tẹ bá ti rí ẹniyàn tó bá ti wá sí fitinity yín ó dá mi lójú pé bàbá délé máa wà nínú àwọn tó máa gbógun lábẹ́lẹ̀ láti gbógun ti Dangote gbà tó dé yàn wọ́n fẹ́ kí n bá wọn support Dangote ká bá wọn mú Dangote wálẹ̀ kan sọ pé kán máa fún lancers kán bá jẹ́ a lè support ẹ̀ Dangote la máa support rẹ̀ e wúlò fòyìnbó ẹ ti ṣọ́ọ̀tì ìjọba so ẹ̀yin la máa right of. àwọn èèyàn pàtàkì tó jẹ́ èèyàn gidi tó máa ń jẹ́ kí ìlú tòrò tó máa ń jẹ́ káwọn èèyàn rí ṣẹ̀ṣẹ̀ káyé èèyàn bẹ́ńṣán òun la máa máa support àní support àwọn òbàyé jẹ́ òjẹ̀lú tó jẹ́ pé tó bá ti rówó báyìí fùrọ̀ ni wọ́n máa lọ fowó rà àwọn tó ń fowó ra fùrọ̀ fùrọ̀ náà I go chop nyash, I go chop nyash, I go chop nyash, I go chop nyash. I go chop nyash, I go chop nyash, I go chop nyash. Bí pé nu nyash kan ni wọ́n ti kọ́kọ́ jáde. Ọmọ ìjọba èyí tó ń wa bẹ̀sáyà. Tó bá ti kọ́kọ́ rówó báyìí obìnrin ni. Obìnrin náà dẹ̀ ló máa ń gbé wọn ṣùgbọ́n àwọn olóṣì. Ẹ̀yin máa kó sábẹ̀ kiri kan. Àwọn fẹ́ bá yín wẹ́kọ̀ tó lówó ní Canada. Let me tell you, kò sólówó kọ̀ọ̀kan níbi kọ̀ọ̀kan ní Canada yìí, level everybody tó bá jẹ́ àwọn tó tájọ wálẹ̀ yìí o ó bá jẹ́ àwọn tájọjọ wá sílẹ̀ everybody máa jí lọ bí iṣẹ́ ni lónìí sunday báyìí tí n bá níṣẹ́ lónìí tí n bá fẹ́ ṣiṣẹ́ màá lọ ó mú iye opportunity tó wà níbí ni sọ fún mi irú mọ́tò tó ń lò bí mo ṣe ń sọ pé ọlọ́run mo ń gbàdúrà ẹ̀ ẹlòmíì ti dé Canada láti ten years twenty years kò tí ì ra mọ́tò rí kò gbèrú ilé tí mò ń gbé tí n bá tún lọ bí iṣẹ́ wọn máa sọ pé she's living large she's, she's living large she's living large she's living living large because wọn mọ bí tí mo ti ń bọ̀ mo dẹ̀ ti ń live large tí mi bá live large ṣé o máa pàdé mi tí ma ra mọ́tò fún délé mọ́tò bàbá ẹ̀ tó máa kọ́kọ́ lo mọ́tò èmi mo ra mọ́tò fún kò ní dá fún wọn kò ní dá fún yín ni kò ní dá fún ìyá ẹ̀ tó kó bá lọ́ọ̀kì wọlé orí bí ìyá ẹ̀ ṣe ugly ni ẹsẹ̀ ìyá ẹ̀ tí n bá débẹ̀ máa ẹsẹ̀ ìyá ẹ̀ ni máa ń wò orí ìyá délé bó ṣe rí ni ìyá délé fáìn ó nídìí ó ní kébé ìyá ẹ̀ ló da gbogbo lérú àwọn wèrè tí bàbá ẹ̀ kó mọ́ra wọn máa sọ pé ìyá délé ni àjẹ́ ṣémi náà ni mo wà ní Canada mi ilẹ̀ separate wa pé ókè o ẹ gbógun títí títí wọ́n tún bẹ̀ yín jọyìn o ayé ọ̀la tún sọ pé ẹ ń torí ọmọdé yìí ẹ jẹ́ kí wọ́n máa tiẹ̀ sọ̀rọ̀ àti pé ká fẹ́ra kó máa bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ó ní anytime tí bá ti fẹ́ tí bá ti fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ẹ kó máa wá sẹ́pẹ̀ ṣùgbọ́n ọlọ́run kúkú ti fi yan yín lójú anybody ò lè bá sọ̀rọ̀ mọ́ṣẹ́ nígbà tó wà láyé ẹ̀yin nìkan lẹ́ ń bá sọ̀rọ̀ ọlọ́run kúkú ẹ lọ́ máa bá sọ̀rọ̀ nínú sàárè nsìn olórí burúkú olóṣì àgbà òfò rádaràda Lawrence Debo tó bá tún bẹ̀yàn sí mi màá yẹ̀yẹ́ ẹ̀ torí wo tí màá jẹ́ pé bóyá mi ò ń ṣe oníṣìnà àwọn tó jù ẹ lọ́nà ayé ti ta sí mi rí tí mo kọ̀ wọ́n torí mi mi ò kàn ń ta ságbàlagbà kí n máa lọ fẹ́ arúgbó kiri ṣó ti yé bẹ́yẹn tó bá tún ta sí mi màá gbé ẹ wá sílẹ̀ bọ̀ ọmọ kékeré màá yẹ̀yẹ́ ẹ̀ màá ṣòro fún ẹ bí mo ṣe ń ṣe ní five years ago máa ṣòro fún ẹ gidi máa tú gbogbo àṣírí ẹ yamayama máa fọ́ gbogbo lẹ́yìn ká bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lórí burúkú ìgbà tó kọ kí lorúkọ ẹ sílẹ̀ ó kọ yadélé sílẹ̀ ṣebí yadélé dẹ̀ lọ fẹ́ kéwúlérè kéwúlérè yàn gìjọ ẹ lọ ó lówó ju ẹ lọ kéwúlérè stop sending your account number ó lè kó dìgà go and work jọ. So I should be working in Canada and send the money to you. How many times have you shared my video? How many times? Tell me the assistant what, what, what you have done to people. Don't be a beggar. Okay? Go and work. Àti sìnyín enough is enough of the bullshit. Me ò mi wá kúdọ̀ ẹ̀. Tẹ bá tiẹ̀ lọ gba nọ́mbà má bá yín wá nọ́mbà Alákìjà ẹ lọ bá. Má bá No? ẹ lọ wá sínétọ̀ àwọn tó bá ti tó bá ti jí owó nàìjíríà ẹ lọ bá wọn tẹ́ ẹ bá tún wá tọrọ owó lọ́wọ́ mi mọ́tò ló kú gọ̀mẹ̀ ló máa pa yín dànù ó gbọ́ mi ní sọ pé mọ́tò tírélà dangote ṣó ti yé mọ́tò ló kú gọ̀mẹ̀ tí yín ló máa pa yín dànù tẹ́ bá tún tọrọ owó lọ́wọ́ mi àìwọ́ yọ̀ màmá ni màmá sọ pé mo fẹ́ lè ní mọ́tò mo fẹ́ lè ṣe léfẹ́lẹ́ ẹ̀ dẹ̀ máa búyàn tẹ́ bá gbà tán irú àwọn eléyìí ń sin onírankin olórí gbèsè bí orí ẹyin orí ẹ̀ bí orí ẹyin orí ẹ̀ tí ò tí ì gbó ayé ò ní da so tí bàbá ẹ̀ bá tún ti fẹ́ dájọ́ tí ìyá ẹ̀ tún fẹ́ dájọ́ má ta sí mi ò tún jí torí màá iná máa sẹ́pọ̀ tó bọ́lá ló ṣépè fún ẹni but this time àná tó bá ti jó òun ni mo ti ṣépè fún ẹnìyẹn o òun dẹ̀ ti gbọ́ ah bọ́lá ti sọ̀rọ̀ á ti gbọ́ tó bọ́lá ti sọ̀rọ̀ ọ̀run ti gbọ́ bẹ́ẹ̀ ni tó jẹ́jẹ́ mi mo jókòó tí bá jókòó mi jẹ́jẹ́ ẹ máa send message sí mi ẹ máa ní kọ́ ọmọ kéékèèké máa sọ fún mi i love you i want to ask you out ṣé mi jáṣẹ́wó ni ṣèbí Bukky Jesse láṣẹ́wó ṣèbí ìyá ẹ̀ láṣẹ́wó ebe ìbẹ̀jùlẹ̀ kí olórí buruku. Oko, òkú mọ́ mi lọ́wọ́ bàbá Bukola ní tòótọ́ bàbá Sarah ni ṣùgbọ́n kò ṣọwọ́ mi ló kú sí South Africa ló kú sí lọ́wọ́ ọmọ South Africa with the conjunction of àwọn family bàbá ẹ̀ àwọn àwọn tó ní kó kú sí bẹ́ẹ̀ ni torí ó ti tó àkókò tó fẹ́ dájọ́ ó dájọ́ ní ó wá ṣe tán wá lọ ní káwọn kan àwọn gọ́ọ̀mẹ̀ntì kan ó wá lọ kọjú wọn sí mi àwọn APC àwọn kan tó ń kó wọn wá ní kán kọjú sí mi ó dájọ́ ní ìṣe kọ́mọ́tì láti iye tó máa ń ṣe ẹ fi mí lọ́rùn lẹ́ o ó yẹ àwọn èèyàn tí ń jó ń bí jájó ẹ Bọ́lá ti sọ̀rọ̀ àti gbá Auto Bọ́lá ti sọ̀rọ̀ àti gbá sọ̀rọ̀ àti gbá kò ní dáa fún ẹ ó ń gbọ́ kò ní dáa fún yín ọmọ tí Bukky Jesse ti wà ní London you want to compare Bukky jese with me èmi Fọlá Fọláṣadé èmi tó yẹ pé alájẹlẹ mi èmi ò kí èmi ò tó bo jẹun ó ti yé bẹ́ẹ̀ mi ò tó bo jẹun mi ì dẹ̀ ṣe fraud mi ò máa wọn náà kè gbogbo tí mo rà sí bíbáyìí ṣé kí n sọ bí tí mo ti rà azan ni ẹni tí mo ra nǹkan yìí lọ́wọ́ ẹ̀ ló ń jẹ́ gbogbo fọ́níṣọ̀ inú ilé mi azan lórúkọ ẹ̀ ó wà ní ó wà ní John Talo ó ti yé gbogbo fọ́níṣọ̀ yìí lọ́bìnrin yẹn tó ń tà owó tí mo ń san nínú ilé owó tí mò ń sọ nínú ilé every month two two thousand plus every month ọlọ́run ló ń pèsè ẹ̀ Canada ni wọ́n ń pè bí o ọlọ́run dídí ṣàánú fún mi ni ṣòtíyé tẹ máa ti wá sí pé kàkà kéèkì bá jẹ sèse o tá a bá ti lè fún yín lára owó yẹn báyìí sẹ máa máa ba nǹkan jẹ́ ò lè bá nǹkan tèmi jẹ́ òtòrò òmẹyẹ tó sunú kò sẹ́ni tàbí nínú obìnrin tó bá lóun fẹ́ ba nǹkan mi jẹ́ pé máa fi pa yín kò sẹ́ni tó lè bá mi sọ má ṣe pé o má ṣe pé o tí n bá bọ́ sórí ìta mẹ́ta tí mo bọ́ sí ìwòwò lóru gbogbo nǹkan ni màá fi ṣépè fún yín so kó kó sì dànù ó ti yé kó kó sì dànù <clears throat> ẹni tó bá ti ń ba ayé èèyàn jẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni wọ́n ti inú ti bí wọ́n ti rò pé bẹ́ẹ̀ wọ́n ti yẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n gbógun ti Dangote gan wọ́n fẹ́ ṣe rally ìwọ náà wà náà wọ́n ti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ wọ́n wà náà wọ́n tó fẹ́ sponsor rally yẹn lẹ́pẹ́ àbí àti ní gbogbo ìbẹ̀jù lẹ́kì sódà láti lè sọ pé ẹ fẹ́ lọ sọ̀nà sí pàtì àwọn eré àkàn ní ọ́fíìsì Dangote that's why that's why ló ṣe ló ṣe send message sí mi o so that I'll be speaking for somebody do you understand I'll be speaking for them and then màmá bá wọn attack Dangote àbí mo ti attack ẹni mo ti máa gbé Dangote sókè sí màá fi ṣe DP mi àwọn náà máa ṣe godfather mi mo ti choose Dangote as my godfather aṣáájú ẹ lọ ẹ pẹpì náà ẹ pẹpì ẹ lọ pẹpì náà mo fẹ́ lo Dangote sí as my godfather àwọn tó bá ń ṣe bísínẹ́sì tí a fẹ́ kọ́ jábọ́ torí ẹ̀yin tó bá ti ń bìtì bísínẹ́sì ní surroundings nkẹ́ máa jẹ́ ni bá a ṣe jẹ́ òbí tó máa ń so lẹ́rùn nìyẹn torí you bid nothing but just to ba nǹkan jẹ́ intel specialize lé lórí nìyẹn olòṣì olòṣì gbogbo bí tí mo ti ń ta mọ́tò gbogbo wọn pátápátá wọn máa rí ẹrin àrídùnnú ni mo jẹ́ tí wọn bá rí báyìí bàálù máa pè mí ni princess níbo ló wà mani ní mi tí ra mọ́tò ṣe ó kàn fẹ́ kó wa ní àwọn mọ́tò kọ̀ọ̀kan wá wo o ó dẹ̀ sọ fábúrò mi ó ní pé tóun bá ti pe princess tó bá ti wá office ọ́fíìsì òun báyìí tóun ò bá tà tó bá ti wọlé báyìí ẹsẹ̀ ó máa tà ní ó máa tà ní ọmọ alájẹ lè mí àwa bá gbàdúrà fún yàn kan tá a bá ní orí facebook yìí tá a bá wọn bá ní ká love and like sáwọn èèyàn ọlọ́run ikú máa yẹ̀ lórí wọn ṣùgbọ́n tí ó bá jẹ́ pé àwòrán ẹlòmíì ló ń gbé wá láti máa fi dààmú mi tí n bá love and like si ẹ wá fẹ́ẹ̀lì onínú mímọ́ nìkan ló máa rí nǹkan rere gbà ṣó ti yé so èmi tí àwọn máa ń pè kí n wá síbi ọjà èèyàn ó wá rò pé bóyá èèyàn èèyàn lásán lèmi ọlọ́run wà pẹ̀lú mi ọlọ́run tó lágbára wà pẹ̀lú mi bẹ́ẹ̀ ṣe gbógun títí títí tí kò lè dé South Africa mo gbà tí máa kúrò South Africa ńkọ́ kì í ṣe ibi tó dájú fún South Africa ni mo lọ ni ẹni tẹ wá gbé sí South Africa àti gbogbo ọ̀tá tẹ̀yàn fún bẹ́ẹ̀ wọ́n bá yín pa lóṣì àwọn òpònú òpònú ayíràdà oníjẹkújẹ òpònú ayírádà àbí ó màmá like ó ní like kí n gbé wa Canada mo ti dé Canada mímu àti níwèé I'm a citizen of Canada o my daughter is a citizen of Canada o ṣé kí n sọ kọ́kọ́ fún yín àwọn èèyàn important personality wọ́n mọ̀ mí ní Canada yìí o the training I'm going through kì í ṣe pé èmi náà mọ̀ pé mo sọ̀rọ̀ náà àwọn kan wò pọ́wọ́ wọn ò lè tẹ̀mí ẹ ká fi yà jẹ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ nìyẹn àyẹ̀wò náà dẹ ẹ̀yin náà dẹ pẹ̀lú gbogbo ọwọ́kọ́wọ́ tó ń sẹ́ni yẹn ayé yín ò ní dà ayé yín ò ní dà kò ní bẹ́ẹ̀ ṣọ́ fún yín gbogbo yín ẹ̀yin ọmọ olè játijàti olórí burúkú yẹn jàgùdà pálí you want me to support you to protest kẹ lọ sọ nọ́ọ̀sì nǹkan tí ẹni ẹlẹ́ni tó tó wọ́n wá wípé a máa ran sí ẹ wọ́n máa ní kọ́ máa yẹ̀yẹ́ ẹ ẹ lè yẹ̀yẹ́ mi ṣẹ́ bí mo etí mo fún jẹ ẹ́ sì tó mi ní bàwọ̀ sọ̀rọ̀ tí máa ní kí n bá Túnjí sọ̀rọ̀ kí ni mo fẹ́ bá Túnjí sọ Túnjí tó yẹ pé díẹ̀ ló gbà lọ́wọ́ Sarah tó tó Adébùkọ́lá òun náà lòun má rí iṣẹ́ bolo tí ń ṣiṣẹ́ tó ti má rí olórí burúkú olórí burúkú ọmọ bolo tí ń ṣiṣẹ́ nígbà yẹn bí bàbá yẹn náà ṣe ń pa ọmọjọ nìyẹn tó ní kí délé máa kó máa sẹ́ǹdì ẹ wo ọmọ àwa ń tọ́jú ọmọ ni abiyamọ làwa àwa òun ṣàbà agbọmọ pa aláyé bàjẹ́ tó máa dìtẹ̀ mọ́mọ ọlọ́mọ tó máa dìtẹ̀ mọ́mọ ọmọ tó bí èmi ló rò pé ó dájú ó dájú ara ẹ̀nẹ̀ ṣùgọ́mù ẹ wá wo ṣùgọ́mù bàbá àgbà àyà yìí ọ̀dẹ̀ ni bàbá o wọ́n ti lọ́ọ̀sì ọpọlọ wọn ti lọ́ọ̀sì brain yín ìyá ẹ̀ akandupẹ́ akandupẹ́ o akandupẹ́ akandúpẹ́ onídìí gbagungbagun alára ṣíọ ṣíọ olófo onídìí pẹlẹbẹ look at me orí bẹ́ẹ̀dì mo ti wo orí bẹ́ẹ̀dì mo ti kúrò mo ṣe jí láàárọ̀ kùtùkùtù àárọ̀ la wà ní Canada wo orí wọnú ilé mi wo bẹ́ẹ̀dì àlàáfíà tí mo sùn sí bá mi bá mi ya fọ́tò ìyá ẹ̀ bóyá ìyá ẹ̀ kò ní nídùú lábẹ́ ìyá ẹ̀ máa nídùú lápá ìyá tún jí nídùú lápá ìyá nídùn ìyá túnjí máa nídùn lábẹ́ ìyá túnjí nídùn lábẹ́ ìyá túnjí nídùn lábẹ́ àtìná o olóborin irun àlàyé bàjẹ́ o níyà túnjí o òun ni wọ́n fẹ́ ni wọ́n lè já òun ni wọ́n fẹ́ tí wọ́n fi lè yáde lè jáde tó pa gbogbo ọmọ Lawrence Debo jẹ́ olórí burúkú níyà àtúnjí o ó níná lábẹ́ ó yá ẹgbẹ́rin olórí burúkú níyà àtúnjí olórí burúkú níyà àtúnjí o ó níná lábẹ́ ó ní lábíyá o olórí burúkú ni ó ní wọ́n fẹ́ lé ìyá ọkọ mi òun gbà tí baba Lawrence Debo tó lọ sí Lagos State tó lọ jẹ́ deputy nígbà yẹn owó kékeré torí nígbà yẹn tó fà á ó lọ fi jẹ ìgbín <clears throat> eh, onírun olórí burúkú olórí burúkú nìyá tún jí olórí burúkú níyà tún jí o òun ni wọ́n fẹ́ tí wọ́n fi lé ìyàdélé jáde o olórí burúkú níyà tún jì oníná lábẹ́ oníná lábẹ́ onílábíyà ẹgbẹ̀rin ẹgbẹ̀rin oníná lábẹ́ ó tún ní lábíyà olórun níyà tún jì olórí burúkú ni apọkọjáyé ni ó pa ọkọ ẹ̀ tán o ó wá bọ́ sọ́dọ̀ bàbá délé o gbogbo ọmọ tí bàbá délé bí tí ìyá délé bí kó tó dé gbogbo wọn ló máa fẹ́ pàjẹ́ gbogbo ọmọ tí ìyá délé bí ni ìyá túnjí fẹ́ pàjẹ́ túnjí wá ní gọ́ọ̀tì ó wá yọ̀ mí pé délé kú ó ní dàgbà tó délé tó máa fi kú túnjí bẹ́ẹ̀ lórí ọ̀run sáyẹ̀nsì jésù olúwa wa àmín. olórí burúkú ẹni kó gbé ìyá ẹ̀ jáde woman yẹn kékeré ló máa gbà lọ́mọ àbíkájọ jẹ́ inmate gbé ìyá ẹ̀ jáde fìyà ẹ̀wọ̀n wá kó dẹ̀ fi létí ìyá ẹ̀ sùn sí yẹ́ ó dá mi lójú pé bẹ́ẹ̀ ìyá ẹ̀ máa nídùn wọ́n ṣe ni wọ́n ń ta ilẹ̀ ẹ̀bẹ̀ jù lẹ́kì yẹn torí ẹ̀ pọ̀ bí ìdùn báyìí náà ni tẹ́ bá ta ilẹ̀ ẹyọ ọkùnrin máa pín kéékèèké ó dìgbà tẹ́ bá tún nà tán kẹ́ tó tún máa wá nǹkan tẹ́ máa lọ ṣe ẹ wá dà gbogbo ẹ̀yin tẹ́ ń talẹ̀ ọmọ onílẹ̀ wèrè wọn yẹn ẹ wá dà sórí social media ẹ wá bẹ̀rẹ̀ sí ń tọrọ owó ìwọ wá ní gọ̀tọ̀ wá bá ẹ̀mí pé kèmí sanwó ilé ẹ̀ torí pé ti parí òfẹ́ ní stress sórí tí bá ní stress ń bí tí mi bá ti sanwó lé mo ti san for four good years two two thousand o rò pé na your mate two thousand dollar mà Ni nígbà tí mo wà lamẹ́ríkà three hundred mo ń san lówó lé three hundred mo wá dédé promote lọ síbi two thousand O wá fẹ́ máa fi jókòó ó fẹ́ máa fi mí ṣakọ wọ́n wá ní kó máa pè mí kó máa drag mi tírélà tó máa pa ẹ́ kò ti Dangote ò ní ṣoríire ológun ìyá ẹ ó máa jóná kú ni ológun tó ń support bàbá ẹ ológun yẹn gbogbo máa ṣọ̀fọ̀ ọmọ bàbá ẹ torí kò sẹ́ni tí mo láìkì mọ́ nínú ilé yín yẹn mọ́ kò sí tí bá ní ẹnìbọ̀ tó bá lè kú kó kú dànù ọmọ mi ò dẹ̀ kì í ṣara lẹ́yìn for your information ọmọ mi kò ń ṣara lẹ́yìn but ní ìlú Ẹ̀pẹ́ àti Lẹ́kì ibi tẹ́lẹ̀ ti wáyé anybody tó bá lè kú kó kúkú yà tẹ́ ẹ bá gbé mú sí ilé the refinery torí kókó nǹkan tó ṣe tẹ́ ṣe wá nìyẹn but mo wá ṣèǹjẹ̀ mọ́ yín lọ́wọ́ you don't know tó bá gbọ́n pa ó ti gbọ́n pa game changer torí ẹ̀yin tá a fẹ́ gbèjà kí la fẹ́ kí la kí la àǹfààní orógbó yín apá kò láwẹ́ ajẹ́ òkòrò àǹfààní orógbó yín mi ò mọ̀ wọ́n wá lo ẹ̀sìn mi àtẹ́ni tó jíṣẹ́ fún àtẹ́ni tó wá ṣiṣẹ́ fún àtẹ́ni tó bẹ̀ kò ní dáa fún sọ fún pé mo ló lè nì ẹni tó ṣiṣẹ́ fún yẹn sọ pé mo ló lè nì. sọ pé mo ló lè ní bitcoin sọ pé mo sọ pé ó lè ní ó ìgbà ẹni tó ṣiṣẹ́ fún yẹn gúrùpù wọn ló gba one thousand lọ́wọ́ one thousand dollar lọ́wọ́ ọmọ mi one thousand dollar ìyá ẹ̀ tó ti one thousand rí gbogbo ilẹ̀ tẹ́ bá pín tán bá pín yẹn tí wọ́n pín one million fún ẹ one million plus nìyẹn one thousand. nínú ìdílé ìyá ẹ àti bàbá ńlá ẹ mélòó nínú wọn ló ti kàwé nílùú òyìnbó ibi tí èmi gbé ẹrù mi dé ipe ẹnìkan máa kọ́kọ́ la ìlú òyìnbó máa kọ́kọ́ tẹ ìlú òyìnbó true mi ni gbogbo yín lẹ́ṣẹ̀ kọ́kọ́ lọ kò sí túrú èmi Fọláṣadé Bọ́lá princess lẹ́ṣẹ̀ kọ́kọ́ tẹ̀ lóbìnrin tó lọ nínú ọmọ Lawrence so kí wá ní kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ kí lẹ fẹ́ rí wí ẹ̀yin tọ́lọ̀ ń bẹ́ lórí tẹ́ńjẹnu wúyẹ́wúyẹ́ kí lẹ fẹ́ sọ olófo you don't want to be comparing me with olórí burúkú kan Bukky Jesse sọ́njà yẹn wọ́n máa lálẹ̀ náà ṣé òun kọ́ ló lálẹ̀ òun ló lálẹ̀ lọ́mọ ẹ lọ sẹ́wọ̀n òun lórí burúkú bá gbogbo yín orí burúkú jẹ́ máa bá yín nìyẹn kọlù mi kí n ba yí ẹ jẹ́ kí n sọ fọlọ́run kó ba tiẹ̀ jẹ́ kórun tiẹ̀ jẹ́ gẹ́gẹ́gẹ́ kọlù mi kí n sọ fọlọ́run kó ba tiẹ̀ jẹ́ o jégéjégé ló máa rún jégéjégé ló máa rún jégéjégé ló máa rún ìwọ tó o bá kọlù mi máa sọ fọlọ́run kó ba tiẹ̀ jẹ́ jégéjégé ló máa rún ó máa rún jégé ni ò ní kú kan. ó lò sí ṣé o mọ̀ pé wọ́n fẹ́ jẹ́ kó ṣánkú ni Lawrence ti fẹ́ ṣe tutù ó fẹ́ ṣe tutù wọ́n á ní kó lọ kọlu ẹni tó bá ṣe dáa tó mo dódé jókòó tèmi ṣé wèrè níyẹn ṣe ń send account number ṣé mo jẹ lówó ni ṣé mo wá kú lọ ẹ̀ nàìjíríà ni ṣé wọ́n kó olókùn gọ̀mẹ̀ sí mi lọ́wọ́ ṣé mo jẹ sínétọ̀ yàgò mo fowó ọ̀pẹ́rẹ́sì yín ẹ lọ bá dínà. Owo yín wà lọ́wọ́ Dino owó yín wà lọ́wọ́ Ọ̀pábíyó Owo yín wà lọ́wọ́ rẹ́ẹ̀pù kí lorúkọ speaker yẹn ẹ lọ bá wọn ẹ lọ bá vice president of Nigeria ẹ lè ba bá Buhari tó bá wù yín ta lè máa tún lọ bá ba lọ bá Gbàjàbí Gbàjàní Gbàjàní ẹ lè lọ bá Wàsíù gan kò sówó Nàìjíríà lọ́wọ́ mi mi ì si sí power mi ì jówó Nigeria. Ba lè ṣe bá ní kí n gbowó Canada kí wọ́n máa kó fún yín no be juju be that kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan olórí burúkú Elégùṣì mo ti mọ àwọn tó bẹ kíní sí ẹ ọba ìbẹ̀jùlẹ́kì wà nù wọn ìyá ọmọ tí mò ń pè níyàwó Lawrence Deboy ìbẹ̀jùlẹ́kì prince ọba ilẹ̀ ìbẹ̀jùlẹ́kì wà nù àwọn tó ń gbógun tiẹ̀ torí wọn bèlè pé torí ó pọ̀ jù wọn lọ mo kàn bẹ́ẹ̀ ni torí ẹ̀yin náà tó bá bẹ́ẹ̀ yín sì ẹ bá máa ṣe bí kíní ó ti yé bẹ́ẹ̀ kò sí ní tó kàn mí èmi ò kí ń ṣe olóòṣà o ṣùgbọ́n tó bá di pé ká jáwọn èèyàn tán a máa já yín tán ṣó ti yé olórí burúkú wọn fẹ́ kán fọ́ọ̀sì wọn báyìí fọ́ọ̀sì ẹ̀dẹ̀ lówó tẹ fẹ́ fún yàn ẹ rè pé èmi wáyìí nínú àwọn tẹ máa ma fi ilẹ̀ ìbẹ̀jù tẹ̀ tán ní ilẹ̀ oko ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ tó jẹ́ pé accusation land ní tọ́wọ́n mọ àwọ gbogbo ẹ̀ dànù ṣé mi wà náà àwọn tẹ máa ma fi ilẹ̀ yẹn tàn ṣá àwọn ilẹ̀ tó wà ńbẹ̀ tó da wọ́n ti ta ti pẹ́ gbogbo ìtẹ́ ń tàn sí accusation ní wọ́n bá ti dìgbà tíjọba wọn máa wó gbogbo ẹ̀ dànù ni so wọ́n ṣe ń wó kan lẹ́kọ̀ọ́ ń sìn ẹ má máa sunkún gbà kò sí tó rà mọ́ ṣó ti yé yín. ìyẹn bó ṣe jẹ́ o lórí burúkú wọn aláìmoore ẹni tó bá ti ń bíìdì nǹkan náà máa fẹ́ bàjẹ́ èmi á wá support yín kẹ́ ẹ bá rìfáínárì odidi táwọn èèyàn púpọ̀ máa rí ṣe ẹ̀yin aláyé báyìí tó ẹ pẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ fà yàn láyé kẹ́ ẹ bá nǹkan jẹ́ ní tẹ́ bá ní tó fẹ́ ṣòwò tó bá ti fẹ́ ga báyìí wọ́n máa ti fẹ́ ga kẹ́ ẹ fà wálẹ̀ inú ẹ̀ máa ń dùn bí tó wà yẹn ẹ bá tiẹ̀ jẹ́ olójú tútù ojú wọn ti jóná bàbá Lawrence Tébọ̀ ṣe ẹ máa ń bóra ni kí ló dé tójú yín jóná bẹ́yẹn ṣèbí èèyàn pupa ni wọ́n pè yín olójú jíjóná tójú èèyàn bá ti jóná tó bá ti lo rówó tó lọ sí power tó lọ gbé aṣẹ́wó àwọn gúrùpù yín náà níbí ro àwọn dino ìdí ni gbogbo àwọn tó ń dẹ̀ gbé dìyẹn náà ṣó ti yé mi àwọn máa lọ gbé dì má jẹ́ ń wá fún ẹ o má jẹ́ ń wá fún ẹ o mi ì bá jà but mo lè wá mi lè má báyàn jà má dẹ̀ wá fún I just say the truth mo lè má báyàn jà ṣé torí pé Bukky Jesse ń gba owó ń sẹ̀dẹ̀ sí dínú abẹ́rẹ́ pé màá mọ bó ṣe ń lọ. torí epo àwọn ẹlòmíràn ti ọ̀dà kan tẹ́ ẹ wo ẹ sọ mílẹ̀ o kò sí nǹkan kan tẹ́nìbọ̀dì lè fi mí ṣe bó ti ṣe so tó máa fẹ́ rányàn wá ẹni tó rọ wá màá tẹ̀ sójú ẹ̀ ló ti yé àwọn ní bitcoins ò ṣì àwọn fraudsters ọlọ́pàá gbogbo nǹkan ó máa ṣe ǹjẹ́ máa jẹ sọ́nọ́bà ìyá tán bá ti bí yín re tún jí ìwọ síwájú wọn tí ọlọ́pàá bá tí wọn bá ní fìbọn fún orí ẹ̀ dànù lọ bá wọn protest ó lò ṣe lórí burúkú ṣé bàbá ẹ̀ kò mọ̀ pé epo wà ń bẹ tẹ́lẹ̀ kó tó di pé lọ́ọ́ sùn wọn ní kóòtù táwọn àwọn máfíà tán ti rí epo lórí ilẹ̀ yẹn tán wí pé àwọn dìdẹ̀rẹ̀ sùgọ́mù ó ń sún àwọn mọ́bí wọ́n yá target ọmọ ẹ̀ fún wọ́n frustrate ayé ẹ̀ ó wá ṣetán wá máa ń fìkanra ìtàmájé ó fi tọ́ ó wá fìkanra mọ́ mi èwo ń tèmi mẹ́ olórí burúkú ẹni pé mi jẹ́ olórí burúkú ìrankíran bíi tiyín ni ó lọ sí i ẹni pé mi jẹ́ ìrankíran bíi tiyín ni ìrankíran nìyí náà. gbogbo wa tí ìyá Túnjí fẹ́ kínní yẹn gbogbo ọmọ ọmọ ìyá Délé etí ò bá kú á sọ pé ní òun jẹ́ simply because ó fẹ́ẹ́ fẹ́ ọkọ lọ́kọ olùsì ẹlẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹlẹ́sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹsẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìka ẹ̀ báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ni olùkà ti ẹsẹ̀ èèyàn ni let me show you my life how beautiful let me show you one olùkọ́ mo you see see my life did you see did you see ẹsẹ̀ nìyẹn ṣòtìrí ajé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣòtìrí ẹsẹ̀ mi yẹn tó fi kejì sí fún yín ṣòtìrí olórí burúkú olófò ṣòtìrí ẹsẹ̀ mi ẹsẹ̀ mi méjèèjì nìyẹn ní kí ìyá ẹ kó gbẹ́sẹ̀ jáde gbogbo ẹsẹ̀ ìyá ẹ báyìí ṣòrí bíi ti tortoise tortoise ṣé tortoise ni àbí tortoise bó ṣe rí nìyẹn wọ́n wà wọ́n máa sá pamọ́ sórí mídíà wọ́n máa búlì ẹ̀ káàkiri wọ́n lè fẹ́ búlì kò sẹ́ni tí mo jẹ lówó ẹ̀yin lẹ jẹ mí lówó mi ì hóòdè yín ní búlì tó bá búlì mo ti tíì kì í ṣe wà èébú tó ń ti bú mi kékeré màá tún ṣàlàyé tí wọn bú mi dáadáa tó bá mọ̀ mi bú màá ṣàlàyé bó ṣe máa bú mi bọ̀ tọ́wọ́ mi bá mú ẹ tọ́wọ́ mi bá kasa tọ́wọ́ mi bá kan sá tí ọwọ́ mi bá ba sáàmù lórí ẹ̀ <laughs> you go know say <laughs> no kage no be there no be there da ẹ tó pé mo máa ń kálò lò mo máa ń dẹmọ fún yín ni àmà actress ni mí ṣé ẹ mọ̀ pé mo hàn tì ṣé mo pé mo kọrin yẹn ṣáà ti máa rórin mi tí mo kọ fún Wàsíù tí mo kọ ń gbà yẹn tó jáde mo kọ kí Wàsíù mẹ́ni wọ́n gbé I can do all those things mo hàn ti rí I'm an actress mo lè ṣe bí ọ̀dẹ̀ fún ẹ mo lè ṣe bí bẹ́ẹ̀ star mo lè ṣe bí ẹni tí ò gbọ́n mo lè tún lè ṣe bí ẹni tó gbọ́n fún ẹ mo lè ṣe bí ẹni tí ò mọ nǹkan mo lè tún lè ṣe bí ẹni tó wà open tó wise gan olórí burúkú jẹ́jẹ́ mi mo jókòó ẹ mọ̀ pé mo ti sọ́njẹ́ pé ọmọ yẹn ẹ oṣù ti parí àyà mi á máa já àyà mi ò já tó bá gbé pé ẹ̀rù ò bodò wo i dey work mo kàn wé pé iṣẹ́ kan mi ò fẹ́ ṣe mọ́ mo tẹ́lẹ̀ bá ti dàgbà dé stage kan ó ní ìkọ̀kọ̀ tó lè ṣe mọ́ mi ì yọ lẹ́nà ọ́n ìyá ẹ lè ṣiṣẹ́ ni ló wà lábẹ́ ọkùnrin kan ní òrálẹ̀ ní òkọ́lé ilé tí ilé tí bàbá délé ti kọ́ láti ìgbà tí wọ́n ti bí délé nígbà tó ti ń ṣiṣẹ́ lágric òun ló kọ́ òun ló ní nígbà tó lọ sí power tó lọ sí nǹkan tó ní náà nìyẹn the only thing ni kó lọ ṣe fish pond fish pond tó láwọn ẹ̀jẹ̀ ẹ̀dìyẹ máa ń gbé jẹ àwọn ẹyẹ àjòjì máa wá ń gbé ẹja nínú ẹ̀ ó ti tán kò dẹ̀ tún ṣoríire náà ń bẹ̀ ni torí ìyá ẹ̀ ló fẹ́ ìyá ẹ̀ gbẹ̀gùn ìyá ẹ̀ ní ẹ̀mí èṣù ìyá ẹ̀ kárí balọ̀ kó máa lu àwòrán ìyá délé pé ìyá délé ló ń ṣe òun ó lò ṣì ọmọ wèrè játijàti aláyé ta bẹ́úbẹ́ú O fẹ́ gbọ̀kọ́ ló gbọ̀kọ́ lọ́kọ ni o ṣó gbọ́ pé mo gbọ̀kọ́ lọ́kọ ni títí mo tó bímọ fún délé rí tẹ́lẹ̀ bíi bíi mọ́dà ló máa ń gbé mi O ma rí mi lẹ́sẹ̀ meje ló ma fi kúnlẹ̀ ló máa fi kí mi torí mo ti ṣoore fún rí àbúrò ìyá délé tó tẹ̀lé ìyá délé gangan mi o mo pé ma padà sílé wọn láti wáá fẹ́ délé ó tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mo ṣoore fún rí ṣoore là wà oore wọn ló máa ń pàbọ̀ kò lè pa ẹ̀mí torí àwa ti gbọ́n tá bá ṣoore dé stage kan tá a rí pé àwọn ìka ló pọ̀ là ń ṣoore yẹn fún báyìí torí tó bá ṣoore fún ìka máa pa ẹ́ dànù ni wáyà withdraw ẹ lè jẹ́ ń bẹ̀ mọ́ ojúlẹ̀ fúri ètè yín ò lè bá mo lè kó èèyàn mẹ́wàá sí Canada yìí lọ́fẹ̀ẹ́ ló fò mí if anybody sí àwa la máa máa bá a ṣe wà nílé ìsìn a lè tó bí má tá a bá tó bẹ́ẹ̀ wà tá bá ń gbé bí wọ́n ò ní sọ fún mi pé mò ń gbó kóyàn wá lé mi mo nílé mi tí má léyìn ọ̀mìnì bọ́ ṣáko yín wá àgbé yín wá <laughs> ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn <laughs> àgbẹ̀yìn wa ẹnìkan ṣoṣo tí a lè help ńgbà ẹ ti pàjẹ́ a lè help yín mọ́ kẹ́kọ̀ọ́ sì lọ Dangote dẹ̀ ló máa ra gbogbo bẹ́ẹ̀ gbogbo ilé yìí tó sì kú bẹ́ẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè máa jẹ́ kí Dangote ra gbogbo ẹ̀ pátá porogodo <laughs> inú gbó orí omi lẹ́sìn máa lọ gbé tó bá ti yá <laughs> orí omi ó ti <laughs> ẹ̀yin ẹ̀yin bushman, bushman, bushman àwọn bushmen lẹ́yìn bàjẹ́ mo jókòó jẹ́jẹ́ a máa tọ́ṣọ mi <laughs> ìyá ìyá tún jẹ lẹ́sẹ̀ kúkúkú wọ́wọ́ wo slippers àwọn ọmọ tọ́ mu àwọn màdámù àwọn oṣù tí wọ́n ti kásẹ́ẹ̀tì àwọn màdámù àwọn bàtà àwọn ìyá Ṣadé ìyá lọ́jà ẹ má bínú jàre màdámù ọmọ dáde mi ẹ̀yin fẹ́ máa kàǹpì ara yín ẹ̀yin olóorun olóorun snẹ́ ẹ̀yin olóorun group orí àwọn wo àwọn wo K1 jẹ́ kí n sọ fún ẹ orí K1 orí bí mo ṣe fi ń ṣakọ wọ́n ti bẹ̀ mí pé kí n kò tiẹ̀ sẹ́tù kí n yọnu sí yes wọ́n ń bẹ̀ mí ìyá ẹ̀ <laughs> ẹni kò ẹni mọ ò ẹni rí ò mọ ẹni kò mọ ẹni mọ ò kò mo lè bá ìjẹ̀bú ṣọ́dẹ̀ wo ní tí mo ṣe fún yín ní family yín tí mo hàn bàrà mi bí ọ̀dẹ̀ because of ọmọ ẹ n tí ẹ̀mí mímọ́ sọ fún mi ni mo ṣe you humble yourself so that God can bless you and torí ẹ̀ ni ọlọ́run ṣe gbé mi lékè yín kò ń ṣe kò ní gbé mi wẹ̀wọ̀n ṣó ti yé ọlọ́run ò ní gbé mi wẹ̀wọ̀n kí ọ̀tá pé millions àwa la máa borí But I mean, pogun, pogun. If you don't stop this nonsense, till I will block you. Eh, eléyìí fẹ́ attention mi. <laughs> Ó lóun máa block mu. <laughs> Mo tiẹ̀ lówó lórí burúkú mo rò bóyá mo tiẹ̀ rò bóyá Facebook ni. <laughs> Bọ̀tá mi pogun pọ̀gbọ̀n wọn á fi kà ṣera wọn ní ẹ̀rí pẹ́ fi kà ṣera yín. Wọ́n ṣera wọn. Bọ̀ tí ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀ sìn ọmọ ìyá délé tó kù yẹn a ní fẹ́ kó o pa wọ́n jẹ ìyá túnjí ìwọ ló kù ń sìn ṣótiyé tó bá ti ṣèkà fún yẹn wọ́n máa ṣèkà fún ẹ padà wọ́n máa fún ẹ wá àwọn pẹ́pẹ́ satellite mi dé everywhere olórí burúkú ti satellite yẹn dé everywhere tí ò lè lọ nàìjíríà àwa ń pariwo ń sìn ẹ fún wa passport wa ẹ fún wa passport torí pé wọ́n fẹ́ dè wá mọ́ bí wọ́n fẹ́ káwọn kan máa tọ́ṣọ wa if anybody bá tọ́ṣọ mi physically màá ní kọ́lọ̀ bá mi tọ́ṣọ ẹ̀ spiritually bẹ́ẹ̀ ni oníkálukú ló lágbára if you have power you want to tọ́ṣọ mi physically yeah oh God torture the people that tortures me give them stress yo trouble their home oh break whatever they have oh and God will be answering them he will be answering God will answer and he will block he will deal with them eh <laughs> Oh God, they will be shaking. <laughs> Heaven will shake. You don't know anything. Àti fi ara wa. Orúkọ mi nígbà tó yá wọn máa ní gbogbo ohun tí bá ti ṣe wá ní kí Bukky Jesse máa ṣe. Anyway, ṣé Bukky Jesse tó ní kàn lọ pa èèyàn dànù lórí social media mi tí ìráyè tiẹ̀ Ọlọ́run gbọ́. Tí n bá ṣe wọ́n máa rò pé àwọn kan máa dunnú ṣé ti yé bẹ́ẹ̀. Àdèlè bọ́bọ̀ jáwèrè àwọn ọ̀gá ẹ̀gàn àwọn tó jù lọ. Wọn ò lè sọ pé okùnfin ta fẹ́ gbà wà láìtàláì gbogbo àwọn tí mo dárúkọ yẹn tí wọ́n bá ti máa embrace wọn lónìí ìwà rí mọ́yìn máa wá wà mọ́yìn máa ṣe dáadáa fún mi but I hate evil kẹ́nìkan máa rí pé ó fẹ́ máa play game èmi gan mo ní wo ọpọlọ tèmi gan ni jàjà sí kọ̀ǹpútà ni sátáláìtì wo gig orí mi má jẹ́ ń dẹnu torí pé we have the fear of God and the Bible said the fear of God is the beginning of wisdom so I fear God and so God gave me ó rí tí mo sọ fún ẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó send message send tán mo ní send your number ó sáré block mi ìgbà tó wá rí mi tó wà lórí platform mi mo tó wá sọ pé send your account number ó wá open ẹ̀ padà torí pé mo send message mo ní kó send account number mo fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni mo fẹ́ fohùn ránṣẹ́ sí ìyá ẹ̀ ohun tí mo wá fi ránṣẹ́ ń sìn ṣé o mọ̀ pé face to face is better than hundred wọ́n rí mi ń sìn èmi ò rí ìwọ ṣùgbọ́n ṣé o mọ̀ pé ó bá máa dùn ẹ́ gan lórí burúkú o lè náwó sórí fóònù ẹ bóyá o lè kan etí mi ó ló ṣì ọmọ ọmọ wèrè ọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí òní mo sọ fún bàbá ẹ̀ máa sọ fún grandfather yín yẹn bàbá yẹn máa sọ lójú ẹ̀ kòrókòrò olùlòṣì ẹni tó fọmọ dájọ́ nítorí pé ó fẹ́ jẹun torí ọmọ torí oúnjẹ olùlòṣì oníbùkátà tó bá gbọ́ bàbá bùkátà ìyá bùkátà bùkátà bùkátà bùkátà bùkátà ẹ má fi bùkátà pamẹ́ kó ṣì lọ all of you begging on the social media go and meet your local government chairman go and meet your go ẹnikẹ́ni tó bá ti àwọn councillors yín go and meet them ṣé wọ́n sọ pé owó councilor yín ẹni bá dẹ̀ tẹ ṣó ti yé go and meet them there is no money of government with me i don't have any money at all with me and you see me i do i dislike them these days kí lèèyàn ẹ̀yin tẹ kó mọ́tò burúkú jọ yẹn <laughs> bí nàìjíríà ṣe tinubu bàbá mi ẹ continue ara nìyí pa ẹ̀yin tẹ kó mọ́tò jọ tẹ fi oppress yẹn mọ́tò àti tó ń jí àtowó nàìjíríà tó ń jí àtowó epo àti gbogbo ẹ̀ gbogbo ọ̀nà ti dí mú yín tẹ́ máa ma pariwo ẹ ṣí bọ́dà o ẹ ṣí bọ́dà wọn ò ṣí nítorí ráìsì kìí ṣe torí Dangote torí epo Nàìjíríà tó ń jí ni àti mining wọ́n ń jí mining gbogbo nǹkan rìsọ́ọ̀sì tó yẹ kó máa fi ṣòwò ni wọ́n ń jí lọ sílùú bòmí wọ́n á tó máa yá wọn lówó yẹn sí Nàìjíríà no be juju be jáde ó tún jí kó tẹ̀lé wọn jáde wọ́n máa fìbọn fọ́ orí ẹ̀ dànù ni ló ṣe ọmọ ìyá Túnjí kò ní dáa fún ẹ̀wọ́ ni àti bàbá Túnjí ẹ̀yin ni mẹ́sẹ̀gì wà fún lónìí orí yín burú sà dádì orí yín burú ẹ̀yin lẹ ṣì délé lọ́nà orí yín ó burú ẹ̀yin náà lè máa rí tẹ́ máa sọ pé kò gbúdọ̀ kí ìyá ẹ̀ orí yín ó burú dàdí orí yín burú bí orí máńgò tó orí ewúrẹ́ tó gbé máńgò ṣé mi lè rò pé fẹ́ máa tọ́ṣọ̀ ẹ rò pé mi Bọ́lá àtàná ni ó mọ̀ mí sórí ń gbà yẹn torí délé tí mo lọ́ọ̀fù ni mo kàn ṣe é ṣe gbogbo yẹn ó ti ṣe bẹ́ẹ̀ nísìnyí àti yọ jẹ́ ní Jésù fún yín you don't understand do you get it àti yọ jẹ́ kò ní Jésù fún yín ẹ tún lọ gbé anybody wá àwọn tó ń gbé wá lánàá wọn ti ìmí wọn gbé wá wọn ràn wọn sí mi wọn ní kó máa disturb ayé mi ìmí ìkú sí mẹ́ka ìmí ìkú sọ́nà ìmí ìkú sọ́nà bí èéfì ìmí ìkú sí mọ́ṣáláṣí ìmí ìkú sínú ilé babaláwo ẹ̀ ìmí ìkú kú yà ẹ̀ ní soríire kí lẹ ń pè mí fún tẹ máa ní kí délé kí tún yí ọmọ ọmọ orogún kó máa fi mí ṣe ẹ̀yẹ pé òkè o tẹ bá torí pé ẹ̀fẹ́ délé mọ́ yẹn ẹ fẹ́ yàdélé mọ́ gbà gbogbo ọmọdé yàdélé babadélé ẹ fẹ́ pa gbogbo wọn systematically olóṣì olè ọni tó ń pọ ọmọ tó máa fẹ́ jogún ọmọ àwọn family àwọn set of jòsí àwọn set jòsí olè ọmọ ló máa ń jogún èèyàn ọlọ́run jọ ọmọ ni ó jogún o bíbélì àti iṣẹ́ rere tí mo bá ṣe o ọmọ ni ó jogún ẹ̀ iṣẹ́ ọwọ́ mi àwọn ìyáwèrè àti bàbáwèrè ló máa fẹ́ jogún ọmọ wọn o wọ́n fẹ́ pa ọmọ náà sáyé àbí kó lọ sọ́run kán lè jogún kán máa lè jẹun o àwọn bàbá òṣìṣẹ́ lórí burúkú ni wọ́n o àwọn bàbá ìyá ni àwọn àpọ̀mọlẹ́kún àpọ̀mọsáyé àpọ̀mọsọ́run kán máa lè jogún ọmọ àwọn bàbá ìyá olórí burúkú èèyàn o tí ò ní dáa fún wọn láéláé tán máa sunkún kú tán máa jìyà kú láyé tí ìdààmú ò ní kóná ayé wọn o gẹ́gẹ́ bí ké wọn ṣe máa ń sọ̀rọ̀ tó máa lóun kọrin ní o olórí burúkú àwọn bàbá òfò aláyé játijàti aláyé rẹ béúbéú bàbá tó ti pupa tẹ́lẹ̀ tó wá dédé tó dédé ojú dédé jóná ojú dàbójú egbò aláyé bàjẹ́ ọlá aláyé rádaràda ò tó máa ń wọṣọ funfun lójoojúmọ́ gbogbo ìwà wọn ló dúdú kírákírákírá bàbá òfò aláyé játijàti ṣé mi ni mo rán yín kẹ lọ tójú bọ̀bọ̀ kú bọ ní o ó láwọn pásọ̀ kẹwà àtàwọn àfa olórí ibú kan tán jọjọ máa ń tanra wọn jẹ olófo ènìyàn wọn sọ pé ẹni tó bá ti gọ̀ ló máa ń gbégun nú o bàbá tó fọwọ́ rẹ̀ tó bá yí ara ẹ̀ jẹ́ o aláìmoore ènìyàn lásán lásán ni nígbà tí bàbá ń ṣàìsàn tó lóun níjọ ṣúgà a máa máa gbé á ní kó máa gbé òun kiri owó mi ni mò ń ná tí mò ń gbé kiri o olóṣì alára gọ́ọ̀gọ́ ara yá tán ló bá fi ibi sanre fún mi o olóṣì bàbá ìyà kò lówó lọ́wọ́ tó máa ṣakọ́ o ṣé ẹni tí ò lówó lọ́wọ́ máa ń ṣakọ́ ni ẹni tó bá ti gboko fún yàn lọ̀gá ẹ̀ èmi lọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti rí mi gbogbo yín olórí burúkú yẹn ẹ máa káwọ́ sókè fún Auto Bola ni bẹ́ẹ̀ ni ọ̀gá yín ìyáláyé bámbam ni ẹ̀ ní ṣoríire mọ́ tẹ́ bá tún gbógun tìmí láyé ẹ̀ ní ṣoríire ẹ̀ ní jèrè ọmọkọ́mọ tó bá bọ́ tó bá kù lọ́wọ́ yín tẹ́ bá tún gbógun tìmí látòní lọ aláyé burúkú olórí burúkú aláyé tí ò dáa bàbá òfò tó pọmọjáyé ẹ kó ṣì lọ tẹ́ bá tún bẹ̀yàn sí mi ìwọ ọmọ kọ́ wọn tó bá tún gbaṣẹ́ lọ́wọ́ àwọn pọlitíṣà kan láti wá dààmú ayé mi pọlitíṣà yẹn fẹ́ fi ẹ́ kaskọ́ọ̀sì ni àti bayé àwọn kan jẹ́ àwọn tó ti lọ sí páwàrí tí wọn ò ní lè lọ ọmọ tó bá tún gbógun tì mí bẹ́ẹ̀ ni wọ́n máa ti fo wọ́n máa máa kà á láyé pé wọ́n ti lọ páwàrí ni o èyí tó bá sì tún wà lọ́wọ́ wọn ó máa tán báyìí lójú ẹ̀mí wá ní wọ́n máa fẹ́ pokùnso ní tó bá wà tó bá yá ni ẹ̀sìn ló máa kẹ́yìn gbogbo wọn pátápátá gbogbo ẹni bá ti gbógun tì mí Bọ́lá Fọláṣadé àtọmọ mi bẹ́ẹ̀ ló máa rí o ní í padà. màá jókòó mi jẹ́jẹ́ abẹ́ ẹ̀sìn ń bú mi mo jókòó kí ló máa fún ẹ ní ọ̀dà ọ̀dà sítì ẹ tán bá ti ṣe kinní kan fún ẹ tán wọn ò mọ̀ pé o tún lè dáríjìyàn tó bá fọ̀bọ̀ lọ̀ mí ń sìn tó pé mo jẹ́ christian màá yọ jẹ́kọ̀ọ́ ní jésù fún ẹ màá kọ́kọ́ bá ẹ lu èṣù yẹn màá igi èṣù mórí ẹ ń gbọ́ màá igi èṣù mórí ẹ èmi mo gẹṣin lọ bàbá bàbá yẹn nílé ilé jákujàku lé gaba ni kẹ́lẹ́lẹ́mi ìfẹ́ ní ìkọ̀kan ṣe pẹ̀lẹ́ tá lẹ́yìn ṣálẹ̀ yín ṣẹ́yìn jẹ́ Tinubu ni ta ni yín àwọn sórí tí mo máa ń sọ people know that that méjọ́sí àwọn tí mo bá ṣòwò rí tán lówó gan ètò tí àtìmí àwọn òṣìṣẹ́ mo gbà fún wọn ni mo jókòó mi jẹ́jẹ́ ẹ jẹ́ ń gbé mẹ́sẹ̀gì yẹn wá kí n fi wọ̀nyí ẹ bá mi kò sẹ́ni kò sẹ́ni nọ́mbà yọ kẹ bá mi ẹni tó bá ti ẹni tó bá ti fẹ́ràn mi ẹ jọ ẹ bá mi wọn èpè fún ẹ bá mi ṣòro fún mm-hmm, ẹ bá mi ṣòro fún orí orí mẹ́sẹ̀gì mo fẹ́ wò lórí mẹ́sẹ̀njà yọ lọ́njọ́ kiri ń bí. Mm-hmm. <laughs> wàá jókòó ẹ jẹ́jẹ́ wọn máa dà ẹ dànù kí ló fẹ́ fòṣì. I want to bring the message. Go on there. àmì jésù ah, ah, kí ló dé thank God ó dẹ̀ kó wà ń bí ìwà àdúrà àwọn èèyàn tó ti send account number sórí torí sínú inbox mi nísinsìnyí ẹ̀ẹ́dẹ̀ ní sóríire wà láìtàláì ọ̀rẹ́ o ń bọ̀ mo fẹ́ tutọ́. ṣé gẹ́sọ̀lẹ̀ tìyẹ́ ẹ̀ ṣó dá báyìí lórí burúkú ṣẹ́kẹ́ sẹlẹ̀ tó yẹ ṣe dà báyìí ó lè ṣe. in tó fàjàre o ìgbà tán ti ní wọ́n fẹ́ ṣe mo fẹ́ fi wọ̀nyí ni o. Sherry, ó lóun jẹ́ Philip wọ́n máa sọ̀kò pa ẹ́ lásì ni ṣẹ́rí ẹ jẹ́ ń fi ẹ jẹ́ ń fi sí ẹ̀yìn ẹ máa rí dáadáa you can see that's the boy mo wá ní wíìzì mo ti rí mo mọ̀ pé òun ni o bí mo ṣe ti rí báyìí mo ti fi wọn mọ̀ mi mo ní do you know this person I don't know him mo ní is one bastard child that your grandfather have from another woman mo that is a bastard child that your father ṣe ti rí bó ṣe rí ṣe rí bó ṣe rí ṣe rí bẹ́ẹ̀ ni ẹ ṣe fẹ́ gbígbá wàrà ṣe rí bó ṣe rí ẹlẹ́nu pẹ́tẹpẹ́tẹ aláyé bàjẹ́ oglim tètè nítorí ó wá ní mo wá ní ó ní this is Túnjí mo ní Túnjí I can't remember you see ó yẹ kó mọ̀ pé ìyá aláya mi ìfẹ́ mi ṣe mórí kó tó di pé ọmọ mi sì ń sọ mi ìfẹ́ disturb ọmọ mi because àṣìṣe òru túnjí ó ní amúnì i can't remember can you please remind me sorry for that ṣùgbọ́n ó wá ní túnjí adébọ̀wálé ṣẹ́tírí ó ní túnjí adébọ̀wálé mo ní òkè báwo ni àwọn fámìlì nǹkan ó ní adúpẹ́ ma how is family and business ṣe mọ̀ pé family yẹn wọ́n ti destroy family wọ́n bìlẹ̀ pé o lè ní family wọ́n dẹ̀ pé o lè ní business kọ́ wọ́n bìlẹ̀ pé àwọn wà ń so òun náà má má bè lọ́wọ́ ẹ̀ family mi eh, eh, business mi wà mo ní fine how is your mom and dad ó ní they are doing fine ó ní okay mo ní regard my greetings ó ní okay ma gbàtọ́ wáyé mo wá bèrè lọ́wọ́ ní why are you greeting me. It is your first time, first time seeing me on Facebook. When definitely this is not the first time. I do watch your show. Ó máa wà bí náà. Mọ́tò ló máa pa iṣẹ́ òun kó ti gbàdúrà ó ti gbàwé gbèbè láàárọ̀ Sunday. Kò sí babaláwo kò sáfà kò sí oníṣègùn tó kò sí wòlíì tó lè ba ìwẹ̀ kúrò. Bẹ́ẹ̀ ni wọ́n máa sọ fún ẹ pé ó ti ṣe Ọlọ́run kì í ṣe ayé ló ṣe torí tó bá ṣe ayé ọlọ́run ọ̀run lè gbà ẹ́ ó ṣe ọ̀run ó ṣe ọlọ́run tó dáyé àti ọ̀run ó ní i do watch your video and also follow you and i never thought you could reply me listen o i never thought you could reply me ṣé ti gbọ́ ṣé àmọ́ pòun fúnra rẹ̀ náà jọ̀ọ̀jì ara ẹ̀ torí pé ìyá olórí burúkú ni wọ́n ó ní i never thought you could reply me yet because mo mọ̀ pé ṣe wọ́n wọn ò dá mo why not Money why not okay no problem Money why not okay no problem ó wá ṣe lónìí this morning when i was on the live chat mo ti wà lórí live chat already kó tó ti bó send message yẹn ó ní good morning ma ó ní ma please i need an assistance from you and i will be glad i will be very glad if you can be of help ma my house rent deal and my landlord has been on my neck please ma i don't want him to embarrass me. And my wife, please help me, me with anything you can sum out with for God's sake. Ẹ máa He doesn't need any help actually because àwọn Bukky Jesse àtàwọn wèrè tó ń jọ ń ṣiṣẹ́ àwọn terrorist uh, politician kan wèrè kan tá a forúkọ bò láṣìírí tá a fẹ́ dárúkọ ẹ̀ sí tí gbogbo ayé terrorist ni wọ́n àwọn olè ọ̀ ti okay ó ní mo wá ìgbà tí mo wá mo wá ní okay mo ní send your number you can see this morning nìyẹn o mo ní send your number ṣé wá rí i pé mo send message kan ní around eight twenty something that message is not delivered because he blocked me the moment I replied him that send your number he, that moment he blocked me off I sent the message to message, and the message was telling me it doesn't deliver for the person has blocked me. Do you understand me? So I said, ah, ah you block me, okay. And now send message again. Only ó to block me. Ah, ah, after asking me for assistance. Do you understand me? So Igba Emi was send the I now broadcast that people on my Facebook, I mean people that need money, as rent, should send the account number. That is what prompt. I mean, what caused the the the what did they call it? What I posted. That's what prompted, and that's what caused it. I now post because he already blocked me, and I say okay, well, oh, let me now post it on the social media because it will block me, but it will still be linked to my it's, still on my follower I mean follow group. Do you understand me? And that's that's why I I, I place it on the Facebook that please if you need house rent send your account number. And the moment I said that, do you know what he did? She he did. He now reopened me again. Immediately he reopened me, and that's why you see this message. There's a lot of gap between them. You know, he now opened he now open me back like open my like he unblock me he now un on me unblock me and I now send again that send your number your account number you understand so kò dá mi lóhùn láti ẹ̀kan o mo dẹ̀ mọ̀ pé tó bá pẹ́ mo fẹ́ fún ọ lówó tòótọ́ lórí mídíà they will hide ìyá ẹ̀ máa wà nínú àwọn account number tó máa send wa oníbàárà nìyá ẹ̀ tán dẹ̀ máa sọ pé wọ́n ń talẹ̀ níbẹ̀ jù lẹ́kí àwọn olórí burúkú alákìísà aláyé bàjẹ́ aláǹkárá one thousand àwọn tó máa ń gé àkísà tó máa gé àkísà pépépépépépé tó máa gé tó máa fi míìsì ara wọn fún wọn ṣótiyé kò wá dáhùn láti ẹ̀kọ́ yẹn meanwhile mo ti send message kan lórí fóònù eléyìí ni mo fi send message yẹn náà so ẹ̀ bá rí mo ní kó send ẹ̀ ó kàn block mi ni so if you need assistance for me And then I said, send your number. Why do you block me? Because they say you should come and mock me because oh, to the end of the month, I won't have money to pay. That's what they, they are aim. Because they believe, won't believe pé ibi tí wọ́n ti parí iṣẹ́ mi sí, that they have dealt with me, I won't be able to have money. And I'm telling you, I'm saying this authoritatively now. Anybody supporting you in the land of Canada, that if you are an enemy, any máa gbé ọmọ gbìn bí iṣu. Bí Délé ti o dagba to dàgbà tó kú síwájú ìyá ẹ̀. Ẹni tó bá fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti èmi Ṣadé Bọ́lá àti adébùkọ́lá sarah tolúwanimí jésù tó fún mi ayọ̀ mi démúrọ́ ọmọ kẹ́ inú mi dùn ọmọ bá mi délé ọláyínká stephen ẹni bá gbógun ti àwọn méjèèjì ẹ̀dá bẹ́ẹ̀ máa kú ikú òjijì ikú tí délé kú síwájú yẹ ẹni náà bó ṣe máa kú síwájú yẹ nìyẹn ẹni bá dẹ̀ tún ti wá gàn mí tó bá gan mọ́ mi ìwọ náà máa kú síwájú yẹ ìwọ tún jìnnà tó wá wá tó máa bẹ̀ẹ́ sí mi láti wá gàn mí ìwọ náà ikú síwájú ìyá àti bàbá ẹ̀ certain for you as certain no retreat no surrender ó ti yé ṣé àmọ́ pé jẹ́jẹ́ mi ni màá jókòó now let me show you another thing i want to show you some boys they just sit down Bukky Jesse ló máa ń ṣe yẹn o àwọn àlóhùn fẹ́ gbé òbò yàn síta Bukky Jesse tó bá ti ń ṣe fáwọn èèyàn orí mi ó máa tẹ́ mi ò kì í ṣe ẹ́sàbọ̀d èmi rẹ̀ kì í ṣe Ìyábọ̀ Òjó àti tí dínà ògùn bá bẹ̀ ẹ máa jọ tẹ́ pọ̀ ni wàláì tàláì ẹ máa jọ tẹ́ pọ̀ ni olórí burúkú olóṣì ẹ kàn imagine o àwọn èèyàn tó ti wà níbà ẹ lọ gbó lọ dínà gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ fún dínà tó ń ṣiṣẹ́ fáwọn ẹlòmíì you working for politicians àwọn failures then you be asking for money from people who are not working for are you working for me why are you asking me for money am I related to you even those who are related to me they cannot ask me for money do mo ti sọ fún yín pé go and do go and eat whatever you is yours that you you work for so o ti ma gbowó níbí báyìí it's my money is my sweat I cannot give it to anybody any burger okay ṣe ti rí wọn ní under fídíò um, tí mo ti tí mo post yẹn tí n bá ṣe irun mi báyìí owó náà ni mo fi ra kinní tí mo fi ṣe ṣó ti yé bẹ́ẹ̀ ó wù mí láti ṣe irun mi ní coloured ni. ẹ kàn wò ó láàárọ̀ kùtùkùtù ní ọjọ́ sunday báyìí wọ́n á jókòó sí nàìjíríà nísàlẹ̀ kan lọ gbàdúrà sọ́lọ́run àbí kan lọ wá nǹkan kan ṣe wọ́n wá dúró síbẹ̀ wọ́n máa tọrọ owó ṣé o ṣiṣẹ́ fún mi ní àbò campaign fún mi ẹ lọ àwọn tó bá ti káṣọ sí yín lọ́rùn tẹ campaign fún gbà yín tẹ ẹ̀dẹ̀ ìdìbò fún ẹ lọ bá wọn ó ti yé yín ẹ wo bí dídò ṣe máa kó mọ́tò tó máa fi oppress yín ẹ̀dẹ̀ ìdìbò fún ibi á máa pa yín ó yẹ kí dídò ọlọ́run Elédùmarè ń gbọ́ ẹni tí ò bá ti dá iléeṣẹ́ sílẹ̀ tó bá ń kó mọ́tò jọ I hate the person with force torí bẹ́ẹ̀ ẹ máa pàtẹ́wọ́ tó bá ti Dangote ẹ máa pàtẹ́wọ́ fún ẹni tó bá sọ pé kí iléeṣẹ́ Dangote bàjẹ́ ayé ẹ ló máa bàjẹ́ even ọmọ ilẹ̀ bẹ̀jìlẹ̀ kí tó bá àdàbí tó yẹ pé Dangote ò sanwó ilẹ̀ yẹn àdàbí tó bá sanwó refinery àdàbí tó bá ṣe owó ẹ̀ ló fi ṣe tẹ bá sọ pé kí lè ṣe Dangote kó bàjẹ́ ayé yín ló máa bàjẹ́ àtẹ̀yìn tẹ́ fẹ́ máa gba epo Dangote lọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ̀ fẹ́ kó rí owó tẹ́ ẹ̀ fẹ́ kó jèrè mọ́ ayé yín máa jọjọ bàjẹ́ pọ̀ ni gbogbo ẹ̀yin abatẹnijẹ́ yẹn ṣó ti yé ìyẹn bó ṣe jẹ́ so reason tó fi come for me báyìí ni pé mo sọ níjọ́ ọ̀hún ní à ẹ̀yìn ìbẹ̀jọ́ how far how market mo tún wá sọ fún ó wá sọ pé Dino jẹ́ kó rí ẹ pé mi ò kí ń ṣe Ìyábọ̀ Òjó mo lè click pẹ̀lú Ìyábọ̀ Òjó kí n kí n fèsì búkì wọn ò bí búkì re bẹ́ẹ̀ ni mo sọ there is nothing anybody can do to me Dino gbogbo iṣẹ́ tó máa ń ṣe ni mo mọ̀ ọ́ ọmọ tó ṣìràn wá síbí báyìí Dino jẹ́ kó rí ẹ kó pé o mo kàn sọ fún ẹni mo kì í ṣẹgbẹ́ ẹ lọ́jọ́ orí ó lè jí owó nàìjíríà ó dẹ̀ lè ṣe bitcoin ó lè ṣe òṣì kan bí ẹran níwò don't come for me if I come for you again big time it's going to hurt for you all right tó tó rí ti ẹgan mi ò fẹ́ support àwọn obìnrin kan tó bá ti ṣe torí mo ti help ẹ rí iṣẹ́ tí n bá dẹ̀ ti ṣe mi ò fẹ́ bàjẹ́ mo máa ń submit fún yàn gan mo dẹ̀ máa ń like èèyàn gan mi dẹ̀ ń fẹ́ cause problem kí n jẹ́ problem fún yàn but if you want to be my, my problem i will be a a, a thorn to your flesh màá jẹ́ ègún fún egungun ẹ wo màá jẹ́ ìrora fún egungun ẹ màá jẹ́ ègún fún ara ẹ tó bá lọ jẹ́ terrorist màá wo mi ò fẹ́ sọ̀rọ̀ o just leave me alone okay tino leave me alone pẹ̀lú àwọn tó bá ṣiṣẹ́ fún tó bá tún bẹ Bukky Jesse sí mi màá dì pẹ̀lú Bukky Jesse màá dì pẹ̀lú ẹ Bukky Jesse kéré gan náà Bukky Jesse kéré mo sọ fún ẹ tó tọ́ mo sọ fún ẹ ó kéré sí nọ́mbà yẹn anybody bá máa back ẹ up lórí burúkú ni yín ni lórí burúkú ni yín àwọn tó ní kó gba one thousand lọ́wọ́ ọmọ mi níbí báyìí Dino àwọn tó ní kó gba one thousand lọ́wọ́ ọmọ mi bí ìwọ ló wà behind it sọ fún obìnrin yẹn kó gbé fún mi mí sìn or else ọjọ́ tó rí mi bá gbóná ó máa di police case ọjọ́ tó rí mi bá gbóná nínú ọjọ́ tó ìmí wá gbóná nínú ilé yìí tó ìmí wá gbóná sí èèyàn mo ṣáà ń gbàdúrà kan máa rí púpọ̀ ojú mi ju pé kí n kàn máa gbàdúrà báyìí but tí bá lose temper mi wo ọjọ́ tí mo lose temper mi tí mo tí ẹni yẹn jẹ́ tán tí èèyàn bá jẹ́ tán lọ́dọ̀ mi kò sí kókó gbogbo ayé yìí sílẹ̀ fún mi mi ò ní wò bí nǹkan kan torí pé ayé yìí àwa ni àmú nǹkan kan wá tá a bá máa padà lọ àní mú nǹkan kan lọ ṣó ti yé kò yé sayédà wà lọ kò pẹ̀ píì kó step aside kó jẹ́ kí anybody jẹ́ kó rí òun pé kẹ́ wá fẹ́ máa wá èèyàn tó máa jà lórí social media a politician a good politician will fight on the ground not on the media okay a good politician will fight kì í ṣe pé kẹ́ wá máa fi tẹ́ bá ti èèyàn tó build nǹkan tán kẹ́ wá torí pé kò fẹ́ bọ̀ yín tẹ́ ẹ̀ nílé máa jókòó kẹ́kọ̀ọ́ máa jẹ owó lówó kẹ́ máa fi bùgá fáwọn èèyàn nàìjíríà kẹ́ wá máa sọ pé èmi fẹ́ máa ẹ bá máa lò mí fún instrument you are too small to use me lọ́jọ́ orí o ti gbọ́ tí mo ti wà nínú àwọn tèmi náà ti ń struggle as obìnrin wọn ò fẹ́ jẹ́ kóbìnrin rọ́bọ mú ní nàìjíríà ni ó ti pẹ́ ìdọ́ǹtì tó bá gbọ́ story mi ó ti gbọ́ àwọn tó mọ̀ ní nàìjíríà yẹn ó lè mọ̀ wọ́n báyìí face to face tèmi gan náà bá lọ sí house màá mọ̀ wọ́n torí bẹ́ẹ̀ step aside tó bá tún bẹ̀yàn kó bú mi màá yẹ̀yẹ́ ẹ̀ màá parapọ̀ báwọn obìnrin tó ti fẹ́ rí màá bá wọn màá parapọ̀ pẹ̀lú wọn màá bá ẹ jà màá tó parapọ̀ pẹ̀lú ogun ọ̀run step aside and let me be okay torí o gbé ọmọ tiẹ̀ òun tọ́jú ẹ̀ wọn ò lè wá máa gbọ́ ò gbaṣẹ́ burúkú kan lórí mi láti wá máa sọ pé o fẹ́ rún mi o fẹ́ rún ọmọ mi kò jẹ́ kórìí ẹ̀ kó pé bí mo ṣe sọ fún yẹn Bukky Jesse I will start writing here you a terrorist and you are going to be you are going to be investigated ṣùgbọ́n toró ń ja olè àwọn tó ń pààyàn ló ń support you causing on me. ò kọ́ mọ̀ bá sọ pé gbọ́mọ ọlọ́mọ gbé ogun ológun sórí ó ti bọ́ bẹ́ẹ̀ yẹn àwọn tó máa sọ fún ẹ àwọn apanilẹ́yẹ àwọn apọkọjáyé group ìgbà tó pọkọ ẹ kí ló wá ṣe fún ẹ tó o bá pọkọ ẹ ọkọ tó o bá pasáyé lọmọ ẹ máa ń jalè ló máa jáde bẹ́ẹ̀ ni irú bàbá aṣọ láǹsìn apásáyé ṣótiyé hmm. so àwọn kan kú bọ̀ wọ́n kú wọn ò lè lọ sẹ́wọ̀n ọmọ wọn ò lè jalè èèwọ̀ ni irresponsible idiot wọ́n ṣọ̀fọ̀ lórí burúkú bye for now mo ń lọ báyìí mo tún máa padà wá iṣẹ́ tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ kí n máa sọ̀rọ̀ against Dangote kí n support wọn ṣé mo jẹ owó yín rí ni mo support Dino níbí mi ò gbà kó fún mi sísì rí ṣíṣì a máa kó mọ́tò a máa fi oppress kò fún yàn kò fún mi ṣíṣì ṣìǹgbá kò fún mi rí òun náà ló máa sọ fún wọn sí wọn máa sọ fún ẹ ní àná ńgbà tí ọmọ yẹn sọ pé ẹ ẹ eyes your family wọn fẹ́ kí n lọ máa embrace tó bá ẹni tó bá ọkùnrin ló máa ń fẹ́yàn bàbá Bùkọ́lá yẹn bó ṣe kéré sí mi tó ó tẹ ó try a lot of things nígbà tó dẹ̀ tí mo dẹ̀ wá tí ó ti win heart mi i love him dearly torí àwọn family ẹ̀ wọ́n máa máa fi lọ́kú lọ́bọ̀lọ́mí wọ́n máa rí i pé bóyá òun ni àwọn ni mo like àbí àmì mo yọ̀dẹ̀ ni mo kan love tí mo ní ló jẹ́ kí n dọ̀dẹ̀ fún gbogbo wọn so Dino please mi ò fẹ́ bá ìjà mi ìdẹ̀ fẹ́ bínú sí ẹ torí tí n bá bínú ọlọ́run gan máa bínú ṣó ti yé so step aside fi mí lọ́rùn sílẹ̀ o ṣó ti gbé torí pé tó bá ti bá obìnrin kan jà wàá máa bẹ àwọn bloggers wàá máa ní kó máa bá ẹ bá yí ẹ jẹ́ wàá máa wàá máa ṣó mọ́tò tó bá ti ń ṣe nǹkan kan wàá máa ṣó mọ́tò ṣé tó bá kú lónìí ṣó máa gbé mọ́tò lọ ni èèyàn máa ń ṣe nǹkan sílẹ̀ láti torí ọjọ́ ọ̀la ni fún ọmọ ìwà tó ń hu ìwà burúkú ni wà á máa fi mọ́tò oppress gbogbo nàìjíríà wọn lébi ń pa wọn wà á máa kó mọ́tò wà á máa fi oppress wọn ibi tó ti rówó ẹ̀ tán bá ní tí màá jẹ́ pé nàìjíríà nàìjíríà government i'm sorry to say àwọn efcc wọn stupid ó yẹ kó wà investigate ó yẹ kó interrogate you have a lot of cases i know it ó yẹ kó wà interrogated you are wicked so bye for now olórí burúkú kan wọ́n tún wá kówó sínú owó olè owó sínú go for me anyway mi ì tí fẹ́ sọ̀rọ̀ mo ń bọ̀ mi tí dé.